الحمد لله ولي الصالحين ثم الصلاة والسلام على رسول رب العالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn gbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah a tọrọ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí ajẹ́jẹ́ta rẹ̀ kọlọmọ bá anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú alukur'an karim suratu yusuf aya fifty one ibẹ̀ ni a ti máa tẹ̀síwájú ibi tí a ti dúró lánàá òun ni aya fifty àyà fifty one yìí náà ibẹ̀ náà ni a ti tẹ̀síwájú insha allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا هذا لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حسحك الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين ذلك ليعلم أني لم أخذه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين وما أبرئ نفسي النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم وقال الملك ائتوني به مع القرآن بلور orúkọ ọba arahman ọ̀nà ni arahim lánàá a ṣàlàyé fún wa nínú ìtàn anábì yusuf alayhi salatu wassalam gẹ́gẹ́ bí alukur'an bó ṣe gbé wá a sì jẹ́ kó yé wa wípé ìtàn tó kún jù èyí tó jódodo jù nípa ìtàn anábì yusuf ó náà lèyí tí alukur'an tó sọ fún wa lánàá bí anabi yusuf alayhi salatu wa tọrọ rẹ̀ fi já sí pé kó jáde lẹ́wọ̀n in tó ṣẹlẹ̀ aṣàlàyé anabi yusuf alayhi salatu wa ala àlá tọba anabi yusuf olórí àlá náà tù gbogbo àwọn tí wọ́n máa láárọ̀ kò sẹ́ni tó rí tú láti ṣàlàyé fún wa wípé tọ́lọ́run bá fẹ́ fà ọ́ yọ láàrin ẹgbẹ̀rún èèyàn ìbéèrè tí wọ́n bá bi ẹgbẹ̀rún èèyàn bó ti wulẹ̀ kó rọ̀ tó wọn ò ní gbà ìwọ nìkan lọ́lọ́run yóò fi yé gbogbo àwọn tó ń mọ̀tàn tí wọ́n máa lọ àmì àlárọ́ wọn ò rí sọ wọn ò mọ́ anabi yusuf aleyhisalatu wasalam ọlọ́run fi mọ́ ìgbà tó lọ́run fi mọ́ wọ́n wá ní kó jáde kó wá sọ ìtumọ̀ àlánà fọ́ba tọ́lọ́wọ́n bá fi sọ tá bá padà sọ́wọ́ òkè níbi àyà 50 ọlọ́run ọba ni wà kọ́ọ̀lá ilmẹ́lìk wà kọ́ọ̀lá ilmẹ́lìk ọlọ́run ọba ni ẹni tó ń jẹ́ ọba nílẹ̀ Mísírà tó lálàá ó wá pàṣẹ tó níbi ó ní ẹ mi mú Yúsùfù jáde nínú ẹ̀wọ̀n Fọ̀lọ́mọ́ jẹ́ àwòrán tó. Ìgbà tí ìránṣẹ́ tọ́ba rán sí Yusuf kálọ̀ mú Yusuf wá ìgbà tó dọ̀dọ̀ Yusuf. Kọ́lá rújí ìlà rọ́bík. Yusuf ní wọn ò jáde padà lọ bá ọba tó rán ọ sí mi. Fàtàlùhù máa bá lù ní Sùwádìí láti kọ̀tọ́ àdá ìdíyàwó náà. Ìkàkà ló ṣàgbé mi wọ ẹ̀wọ̀n. Ìyí tó gbé mi wọ ẹ̀wọ̀n yẹn mo fẹ́ wádìí ṣé nǹkan yẹn ti tánlẹ̀ máa bá lu fasalu bá mi bi ọba léèrè. máa bá lu nísúwà. ó lọ̀rọ̀ nípa àwọn obìnrin. aláàtì kọ́tọ̀ àná ìdíyàwó. àwọn obìnrin tó ṣe wípé wọ́n ń rẹ́ra wọn níka nítorí tèmi ṣé wọ́n ti wà nù báwo ni mo ṣe fẹ́ là bí mo bá tún jáde nínú ẹ̀wọ̀n ẹ̀ ń sìn ń tún mọ rí wọn ìwọ ọba ìrànlọ́wọ́ wo ló fẹ́ ṣe fún mi lérí ẹ̀ sọ̀rọ̀ yẹn ti tán lẹ̀ àbóṣù irun lẹ̀. iná rábì bí kéèdì iná àlè. dájúdájú ọlọ́run ọba mi ó nìkan ló nímọ̀ jùlọ nípa ète tó ń bẹ lọ́wọ́ àwọn obìnrin náà. fàlàmà kọtùbùkún náà. ọba wa bi àwọn obìnrin léèrè. kọ́ọ̀lá máa kọ túbù kún. wọ́n lẹ́yìn obìnrin kí ni ń tẹ rí lọ́bẹ̀ tẹ fi warú sọ́wọ́. ìdúró wá tún náà yóò tún fa náfìsì yìí. ló dé tóbi jẹ́pẹ́ fa Yúsùfù lójúmọ́ ara kó lè bá yín hùwà bàjẹ́. kúnlá àṣà nìlá. àwọn obìnrin náà wá tún sọ wípé àṣà nìlá. kúnlá àjẹṣe bẹ́ẹ̀ máa. Màálìm láàlẹ́ yìí mi tó. Yóò tó kú tẹ́ rí yẹn, àwa ò mọ̀ sónígbìnà. Súhù nígbà míì a máa sì máa túmọ̀ sẹ́ni tó ní aburú lọ́wọ́. Wọ́n a máa pè zìnà nínú al wọ́n á pè ní fáhíṣà wọ́n á pè ní ṣúùbù nítorí pé zìnà tẹ ẹ̀rí yẹn gbogbo aburú ayé ló ní zìnà lè ṣe nítorí kó lè rí zìnà ṣe ẹni tó bá fẹ́ ṣe zìnà yóò parọ́ ní ò jẹ́ yóò pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹni bá fẹ́ ṣe zìnà yóò ṣe jàǹbá àti gbogbo ìran aburú ni wọ́n fi máa ń pe iná ní súù. ọ̀rọ̀ nípa ànábì Maryam nínú Qur'an. ما كان أبوك امرأ سوء ما كان أبوك امرأ سوء ما كان أبوك امرأ سوء ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا وما كانت أمك بغيا مريم تلويو láì lọ́kọ. àwọn ènìyàn wá ń bí léèrè wípé bóò ló ṣe jẹ́. yá òkúta àrùn. wọ́n ní a pè rẹ ẹni tó fi wà jọ Hárúnà. màkánà àbókí múra sáwọn. bàbá rẹ àmọ́sẹ́ ní ibú sáwọn ìníbẹ̀ yẹn ó kó sínà sínú. àmọ́sọ́ ní pàlàpàlà àmọ́sọ́ ní sínà. وما كانت أمك بغيا وما كانت أمك بغيا ìtàjùrò ìyá rẹ̀ yẹn ó jẹ́ kó yẹ wá wípé sáó níbẹ̀ yẹn sì nánà وما كانت أمك بغيا bẹ́ẹ̀ sì ni ìyá rẹ̀ náà àmọ́ sólìsì náà sáó níbẹ̀ yẹn ó kó zìnà sínú a sì lẹ́tọ̀ọ́ ẹnu wá gbàá láti pe zina láburú torí pé zina aburú ni níbẹ̀rẹ̀ aburú ni láàrin àtúbọ̀tán zina náà aburú ni ọlọ́run kó sọ wa ń bẹ̀. àmín àwọn obìnrin yìí wá sọ wípé máṣàlélá máṣàlélá ọlọ́mọjẹ́ àlìmlá aléyìí mi sùn. àwa ò mọ Yúsùfù àmọ́mọ́sìnà hmm. kì í sọkùnrin tí ń díjú sóbìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí i. kọ́lá ti múra àtòlì aziz. ìyàwó aziz níbi tí a bá àyà ìgbé nùtọ̀ kan bẹ tó ṣe pàtàkì. Hmm. èyí tó yẹ pé àtàtọ́rọ́kọ̀ lọ síbẹ̀ nígbà tá a ti bẹ̀rẹ̀ tafsir tá a ti wọnú kí sọ anabi yusuf alayhi salatu wa salam tí a bá wo inú ìtàn yìí gbólóhùn méjì kan ń pààrà alimẹ́líkù àti alaziz sẹ́nìkan náà ní méjèèjì abẹ́ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ó ń bẹnu àwọn onímọ̀ tí wọ́n ní ẹnìkan náà ló ń jẹ́ méjèèjì mẹ́líkù misra wọn a tún máa pè ní àfíìsù misra ó ń bẹ ẹnu àwọn àfọnímọ̀ tafsir tí wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní alimẹ́líkù ọ̀tọ̀ ní alaziz ọ̀rọ̀ àwọn kejì yìí ló dẹ̀wọ̀n pẹ̀lú síyáàkù alukur'an wọ́n jẹ́ kọ́ yẹ wa wípé alaziz akọlù manzila minal malki alhazizu yẹn òun wà nípò gẹ́gẹ́ bí mínísítà tọba gbéṣẹ́lé lọ́wọ́ alimaliku òun lẹni tí ń darí gbogbo lẹ misra ẹni tó ṣe pé ó ra anabi yusuf tíyàwó rẹ̀ tó wá ń tàn mọ́ kánábì Yusuf ó ṣe ìṣekúṣe pẹ̀lú òun kì í ṣe mọ́líkù azizu lòun ẹni tó wà nípò bíi mínísítà bíi kápẹ́yà ní mínísítà fún finance òun ló ra ànábì Yusuf èèyàn ńlá lòun náà bí ọba ni nínú ìlú òun níyàwó ẹ̀ ló gbèrò ìbàjẹ́ pẹ̀lú Yusuf ìgbà tó gbèrò bàjẹ́ pẹ̀lú Yusuf ìpasẹ̀ iyún lànàbí Yusuf ti dẹni ẹ̀wọ̀n ọba ń bẹ lọ́tọ̀ nílẹ̀ Misra torí wípé ọba àlù Misra ní tí wọ́n gbajúmọ̀ sí òní Fìràáhùn àmọ́ ká tó máa pè wọ́n ní Fìràáhùn lẹ́yìn sẹ́ńtúrì àbí lẹ́yìn ìran kejìdínlógún ni wọ́n tó máa lo gbólóhùn fìràún láti pìlẹ̀ wá malik malik ọba ni wọ́n máa ń lò látòrí al-usratul ula ìran kìíní ọba ni wọ́n ń lò ilẹ̀ misra ìran kejì ọba ni wọ́n ń lò ìgbà tó dé ìran ẹlẹ́ẹ̀kejìdínlógún ni wọ́n tó bẹ̀rẹ̀ sí ní lò fìràún ìdí nìyẹn tó fi jẹ́ wípé firaun ọba misra wọn pè é bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣáájú ká tó máa pè wọ́n firaun malik oní wọ́n ń pè wọ́n torí pásìkò yusuf nílẹ̀ misra ó jìnà sásìkò tí musa tó dé ká yé bẹ́ẹ̀ ọba òun ló wá lálà kì í ṣèyàwó ọba lànàbí yusuf ló kọnu sànàbí yusuf ìyàwó Aziz ẹni tó jẹ gẹ́gẹ́ bí ẹni tó wà nípò alwazir bíi mínísítà nínú ìlú òun ló ra Yusuf ìǹtọrọ ọtọ bá fi wọlé òun làlá tọbalá torí pọ̀bá ló yan Al-Aziz alátọ̀bá wá lá ẹni tó jáde lẹ́wọ̀n yẹn ló wá introduce Yusuf sọ́ba ìgbà tí Yusuf wá fẹ́ jáde. ààrẹ yìí ta kàí la fi padà síbẹ̀ ẹ̀rí páyà yìí gan ló yanjú ẹ̀ ó sọ ọba lọ́tọ̀ ó sọ ìyàwó aziz kò sọ wípé imratul malik gbogbo tó bá ti ń sọ imratul aziz torí pé aziz yẹn gan wọ́n padà tún lò fún yusuf náà níwájú wọ́n padà lo gbólóhùn aziz yẹn yusuf padà gba oyè yẹn lọ́wọ́ ọ̀gá rẹ̀ yẹn gángan Imamul Qurtubi alayhi rahmatullah mm-hmm. Wọn ní wọn padà pé Yusuf ní Al-Aziz nítorí pé Yusuf ló padà gba ipò yẹn Imamul Qurtubi ní imma limawtihi aw li'azlihi bóyá wọn padà gba ipò yẹn lọwọ ẹni tó wà nípò yẹn tẹ́lẹ̀ ni àbí pàtẹ́ni yẹn kú torí pé ọ̀gá Yusuf ń. ìgbà tó di wípé Yusuf jáde lẹ́wọ̀n tó tú àlá òun ló sì rọ àláhùn ló sọ bí nǹkan ó ṣe rí pé tọ ìdá ṣe ni wípé á dáko fún ọdún méje gbogbo nǹkan tá a bá rí ngbà náà ìwọ̀n bẹ́ẹ̀ ìta bá fẹ́ jẹ díẹ̀ láàmú ìyókù àkópamọ́ ńgbọ́ bá yá ọ̀gbẹ́lẹ̀ ìyẹn ó jà ìwọ̀n bẹ́ẹ̀ ìta bá wá kópamọ́ òun. òun kó jáde tá a máa jẹ ọdún kan ó tún wá wá gbogbo àwọn ìlú tí wọ́n rọ kiri káwa wọn ò ní jẹ ọdọ wa nìkan ni gbogbo wa àámú ìlú gáàsù fi ìnà ìgbà tánábì Yusuf sọ ilé ìkàlẹ̀ ó rí wípé mo mú wáyé àtàlàyé tí mo ṣe fún yìí èmi náà ni mo lè mójútó à ń bọ̀ lórí èèyàn làwọn tó bá wá rí bẹ́ẹ̀ ìwọ láfẹ̀ẹ́ kan sọ di aziz ìmáàmù Qurtubi wọ́n ní wọ́n yọ azizu tàkọ́kọ́ tó ra Yusuf wọ́n yọ òun torí pé àìdíà tí Yusuf mú wáyé ẹni tó ní àìdíà ló lè mẹ̀ntẹ́lẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ yọ òun ọba bá fi Yusuf sípò nítorí pé yusuf náà rí pẹ̀tì bákan náà ọ̀rọ̀ ìmáàmù Qurtubi wọ́n ní àti ká sọ wípé azeez ti kú wọ́n wá fi yusuf síbẹ̀ sórí tá a fẹ́ fi rinlẹ̀ ń bẹ̀ ni pé nùpọ̀ yẹn ẹnu ò lọ síbẹ̀ lásìkò àti àti wọnú tẹ̀yìn pé azeez ọ̀tọ̀ alimẹ́líkù ọ̀tọ̀ lóde ká padà sókè ìgbé kọ́ là alimẹ́líkù ọba ló wá pàṣẹ. ètò níbi yìí òun ló ní ẹ lọ mú Yúsúfù tí wọ́n ló ń bẹ lẹ́wọ̀n tó mà láàárọ̀ ẹ lọ mú wá. Falamma ja'ahu ar-rasul. Ìgbà tó jíṣẹ́ tó bá rán sí Yúsúfù dọ́dọ̀ Yúsúf. Qala irji' ila rabbik. Yúsúfù wá sọ wípé tọ̀ ó ní ní tó gbé mi wọ ẹ̀wọ̀n. Lọ bá ọba tó rán ọ sí mi pé kí n jáde nínú ẹ̀wọ̀n bá ń bí léèrè. a ní sùwà. pé kí lórí sọ sọ̀rọ̀ àwọn obìnrin ijọ́ àná. aláàtì kọ́tọ̀ àná àìdíyàwó. àwọn obìnrin àná tí wọ́n wọn níka nítorí tèmi. iná rọ̀ bí ibìkẹ́ ìdí iná alẹ́. ọlọ́wọ́n bá mi nìkan ló jùlọ nípa èdè táwọn obìnrin náà dá fún mi mi fi kó síbẹ̀. Kọ́lá máa kọ túbù kún. Ọba wá pè àwọn obìnrin ọ̀hún. Ẹ̀rí pọ̀rọ̀ yẹn ti kó lọ́dọ̀ Aziz. Ọba wá pè àwọn obìnrin ọ̀hún pé máa kọ túbù kún náà kí lẹ rí lọ́bẹ̀ tẹ̀fi wà rú ọwọ́. ìṣirò wa tún nà yóò tún fa ànàfùtì. nígbà tí gbogbo yín wá pète pèrò tẹ́ ń lo gbogbo ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yín láti fa Yúsùfù lójúmọ́ra láti ṣèbàjẹ́. Kúlọ̀ àṣàlélá. Gbogbo àwọn obìnrin náà wá ń sọ níwájú ọba wípé Yúsùfù ìjáde ń gbà náà o. Kò sí ìjáde, ẹ̀wọ̀n ló sì wà. Ọba rántẹ́. Àwọn yìí wá ń sọ wípé ọlọ́run má jẹ́. Àṣàlélá. Ọlọ́run má jẹ́ ọlọ́run kó ṣàánú wa lérí ẹ̀. Màálímlá alẹ́ yìí mi sùn. Kákùkù má parọ́ Yúsùfù èsẹ̀ níbí. kìí ṣẹni tó láníyàn sínà kìí ṣẹni tí ń díjú sóbìnrin tí í ṣe tiẹ̀. kọ́ọ̀dà ti mọ ètò náà náà ọba tún wá pe ìmọ̀ràn ọba wá pe aziz ó ní àwọn obìnrin tó pọ̀ táwọn wọn ní sọ wọ́n ti àti yusuf pé yusuf kúrò níbi ẹ̀sùn tí wọ́n fi kà ìwọ ìyàwó aziz ìyàwó ẹni tí mo fi ṣe amúgbálẹ́tẹ̀ bóòlù ọ̀rọ̀ tiẹ̀ náà ṣe jẹ́. ana hasata ìyàwó aziz náà wá ní báyìí òdodo ti fojú hàn. ana rawatuhu an nafsi. èmi fúnra ara mi ni mò ń fa Yusufu èmi ni mò ń fà á lójúmọ́ láti bá mi wùwà àbàjẹ́. wà innahu lamina sadiqin. ó náà bá òdodo láti fọ Yusuf níwájú ọba oníwà innahu. wà innahu. onídàájú Yusuf jẹ́ rí yẹn. lamina sadiqin. a ah, olódodo èèyàn ni olódodo ni bábá pèèyàn lólódodo gbogbo wa dáadáa ti wà lára ẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni asidiku yahadi ila albiru walbiru yahadi ila aljanna wala yazalu alabdu yasduku wa yataharra sidiqa hatta yukutaba inda allahi sidiqa. anábì ní òdodo tẹ́ ẹ rí yẹn yahudi ilalibir gbogbo ẹni tó bá ti ń sòdodo iṣẹ́ rẹ̀ yóò mọ̀ rọrùn fún láti ṣe iṣẹ́ ò ní nílá tó bá ti jó lóòótọ́ wàlìbírù téèyàn bá dẹ̀ ti jẹ́ ẹni tó níṣẹ́ rẹ̀ oníwà rẹ̀ ẹni rẹ̀ ìwà náà ni ó fà lọ sínú àjẹnà ọmọnìyàn ò ní yé máa sòdodo hátà títí tọ́lọ́hún sọ pé ẹ lọ bá mi kọ orúkọ lámarin ọmọ lámarin ẹ kọ sínú àkọọ́lẹ̀ àwọn olódodo níwájú ọlọ́ ọlọ́run nìkan kọkọ rẹ bẹ ipò tó ga ni níwájú ọlọ́ sidik ọlọ́run sọ láì nínú alukur'an ẹ ani amalọ alẹ́mìnà nabiyina wa sidikina wa shuhada. wùlá ikan lẹ́bìnà ànàmọ́ lọ́wọ́ àlẹ́yìn láti bẹ̀rẹ̀ ááyà yẹn. ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله gbogbo ẹni tó bá ti tẹ̀lé tọ́lọ́run àtòjíṣẹ́. فأولئك مع الذين أنعم الله عليهم. ìtẹ̀lọ́lọ́run ìtẹ̀lánẹ́bì yóò jẹ́ kéèyàn ó qualify sípò kan níwájú ọlọ́run. ipò wo nípò yẹn ipò àwọn tó ṣe pé أنعم الله عليهم àwọn tọ́lọ̀ ti parí ìdẹ̀ra lélẹ̀. ajá ẹgbẹ́ bẹ́yẹn bá fẹ́ rí dẹ̀ra ọlọ́run láyà kàlìkìyàmọ̀ súnà lèyàn ṣe bó bá ti yọrọ ẹ kúrò ń bẹ pé ẹ ẹ ráwọn onísúnà eléwo ni wọ́n bígbà téèyàn ní àwọn tọ́lọ́run ti parí ìdẹ̀ra lélẹ́rí níbo ni wọ́n fi rẹ̀ sí. wàmẹ́yùtì ilá àwọn rọ̀ṣùn gbogbo ẹ̀ tó bá ti tẹ̀ lọ́lọ́run tó tẹ̀lé ànábì tó tẹ̀lé súnà. Fàwúlà ìkà máa lẹ́dì náà ní àmàlọ́wọ̀ àléyìn. Ọlọ́ ní gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ mo ti tò wọ́n mọ́ àwọn tẹ́mi ọlọ́run parí ìdẹ̀ra lélẹ́rí. Nínà nàbí yé. Wọ́n máa bẹ pẹ̀lú àwọn ànábì ọlọ́run. Wọ́n ti dìkì. Wọ́n máa bẹ pẹ̀lú àwọn sìdìkì. Àwọn sìdìkù làwọn tọ́lọ́run ti kọ wọn lẹ̀ kátó kò láyé. Àwọn wọ̀nyí o sìdìkù ni wọn. jẹ́mọ́ òdodo téèyàn sọ téèyàn ó fi débi wípé ọlọ́run ni ẹ̀kọ́ ọkọ rẹ̀ lẹ̀ níwájú mi lódodo kì í sọ òdodo táwọn ọmọ nàìjíríà ẹ̀kọ́ lọ́hùn sàn. òdodo òdodo àti ṣe jàǹbá irọ́ tí ó wọ́ sọ òdodo tó ìpọ́lọ̀ nìkan ni ó mọ̀ gbọ́dọ̀ lọ́gbà wọ̀ anabi yusuf aleyhisalatu wasalam ìyàwó aziz ó ní. wa innahu lamina sadiqin. ó ní òdodo olódodo ni yusuf kò gbèrò aburú pẹ̀lú mi èmi mọ̀ náwó ìbàjẹ́ sí. málíkù iṣẹ́ tí yusuf ń pé kábò ń ṣe kówó tó jáde ó nìyẹn. jama ẹ̀kọ́ tó pọ̀ wà ń bẹ̀rẹ̀ wọ́n ní kọ́ wá jẹ oyè lágboolé yín láàfin àbí wọ́n ní ọwọ́ àjọba gbogbo wọn wá panupọ̀ wípé ìwọ náà la fẹ́ síbẹ̀ ọlọ́ọ̀fẹ́ wọ́n sàmì tú láti ìwọ náà ló kájú ẹ̀ ó yẹ kó lè bí wọ́n lè rí pé tí n bá gba ipò yìí gbogbo ẹbọ fẹ́ẹ̀ bá ń ṣe èmi ò ní ṣe o àwọn ìyá kan àṣọ ọlọ́run tẹ̀ ń ṣe báyìí báyìí báyìí èmi ò ní báyìí ṣe o ṣe é gbà bẹ́ẹ̀ àwọn farama ẹ gbà nígbà náà. gbọ́dọ̀ bá sọ pé ẹ bó ló ṣe wáá dórí ẹ tó ń pa gbogbo táwọn baba ńlá baba wọn ṣe kán lọ jí àwọn baba ńlá baba wọn nínú sàárè kán kọ̀tínú rẹ̀. náà bá wọn tẹ́rì sí o torí pọ́ lọ́wọ́ sọ́pọ̀ bò ní wọlé o tó bá ṣẹ̀ bọ̀ ọlọ́run òsì lọ́bọ̀ ní wà lùjẹ́ náà tó bá ṣiṣẹ́ ọmọ àlùjẹ́ náà ẹ wá ànábì Yusuf ó fi kọ̀ǹdíṣàn kalẹ̀ èmi ọ̀ jáde ẹ lọ yanjú nǹkan báyìí wọ́n ní ọwọ́ àṣẹ gómìnà tẹ̀lé wọ̀gán lọ ń jà sí jẹ́ kí wọ́n ní ọwọ́ àṣẹ mi èéfí jẹ́ kí wọ́n lè rí kọ̀ǹdíṣàn fi lélẹ̀ nígbà ipò náà ló fẹ́ kú torí ẹ̀ àwọn ipò tó bá ti fẹ́ rà ọlọ́run tó ń sá tó bá ti pé òórí ti yẹ ìwọ náà fún wọn ipò tẹ́ ẹ gbé fún mi yìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ńkọ́ bẹ́ẹ̀ ni ó sì ṣẹlẹ̀ o ní bàdébò ẹ̀dá àjọ kọ́ bọ̀. anabi yusuf aleyhi salatu wa salam ó lóun ò ní jáde lẹ́wọ̀n ẹ lọ yanjú nǹkan báyìí náà kì í tó jáde. bí ìgbà tí ẹlẹ́wọ̀n rán odidi ọba níṣẹ́ ẹ̀wọ̀n kẹjọ mọ́ àtẹ́tẹ̀yìn bá ń bẹ lórí òdodo àsọ̀gálẹ̀yàn kọ́dà kéèyàn jẹ́rú nínú àwọn ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ bá ń bẹ lórí òdodo ọ̀gá ni ọ́ láyé rẹ̀ Imam Shafi rahimahullah kọ́lọ́kọ́ bá yọ ní sí wọn. wọ́n ní ìdá kúntà dá kọ́líbi kọ̀nà àìsí. أنت ومالك الدنيا سواء وأنت ومالك الدنيا سواء Gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ wọ́n ara ẹ̀ tó sì nítẹ́ lọ́rùn. Ìlà máa ń láyọ̀ ọkàn lórí tọ́lọ̀ ń bá ṣe fún òun àtọba ayé bákan báyìí ni wọ́n. Ọba lòun náà láyé. Ṣùgbọ́n tí máa yẹpẹrẹ èèyàn láyé, òun náà lọ̀kánjúà bẹ́ẹ̀ yẹn nímọ̀ ju gbogbo ayé lọ tó bá ti ní para hàn yóò dẹni àbùkù àáfàá ṣe máa ṣe fáàrí wípé bí mo ṣe wà yìí nígbà pé gọ́fúnà báyìí yóò gbé súnsúnmọ́ lọ nìyẹn bí ṣe fáyìí kì í ṣe súnsúnmọ́ èèyàn rárá o ọ̀ wá ṣe fáàrí pé o súnmọ́ àwọn ẹni ọlọ́run o pé ṣe fáàrí pé o súnmọ́ àwọn tí ń bẹ̀rù ọlọ́run ọ̀ wá ń ṣe fáàrí pé o súnmọ́ bàá àti ilẹ̀ ń ṣe bẹ̀ kí ni tí súnmọ́ yẹn bí àfa àwa ń fi ìsáájà ó fi ń tọ́lé olówó kiri alájà aláfa ti fẹ́ wá lánàá ẹ mo tún ní wá ṣàdúrà fún ẹyin ẹ ṣàdúrà yẹn lé yín náà ẹ mo ti ṣe mo tún ní kí n wá ṣe fún yín náà. imaamu shafi'i aleyhi rahmatulah ó ní àmọ́ túmọ̀ tọ́ mi fọ́ọ̀rọ̀ tún náà fún sí i fàyínà náfùsà máa tọ̀mí àtàwùnú. àmà súnmọ́ tọ́mí fọ́ọ̀rọ̀ àjò náfùsì fàyínà náfùsà máa tọ̀mí àtàwùnú. فإن النفس ما طبيعة تنور Imam Shafi'i أمدت مطامعي gbogbo tó yẹn lè máa fi nínú ẹ̀mí mi ọlọ́run ti bá mi pa tí wàá máa fi nẹ̀gà là. Àmọ́túmọ́tọ́ mi fara túnẹ̀fù sí. Àmọ́túmọ́tọ́ mi fara túnẹ̀fù sí. Wọ́n máa fi ṣe para hàn, máa sátẹ̀ láwọn olóṣèlú lẹ́yìn, máa sátẹ̀lé àwọn tí ó yẹ kí wọ́n wá máa bá àfà ìfẹ́ ẹ̀dákun kí lọ́lọ́ ń wí lórí nǹkan báyìí àfáà mi máa fọ̀ bí apò káàkiri torí tí wọ́n bá ní kọ́ bá dúró kó lè gba ọkọ̀ mẹ́rin ó kú ìmáàmù Ṣàfi'í ó ní gbogbo ohun tí ń jọmọ́ kéèyàn ó máa nẹ̀gà kéèyàn ó máa ṣe pàrààrùn kéèyàn máa sojú kòkòrò kéèyàn ó máa gba tító pẹ̀lú tọ́lọ̀ ń bá ṣe fún un ní gbogbo ẹ̀ mo ti pa nínú ẹ̀gbẹ́. wọ́n iná náà wọ́n àtúná kú sí ìgbà yẹn lọ́kàn mi tó balẹ̀ láyé mi ò ní tí ń lé mi mo sì ní tí mò ń lé. فإن النرد ما طمعت تهون فإن النرد ما طمعت تهون torí pé gbogbo ìgbà tọ́mọnìyàn bá ti lọ́kàn jù à ẹ̀mí rẹ̀ yẹpẹrẹ kódà kó jẹ́ multi-billionaire kókó gbogbo ayé ìjọ ọkàn jù à ojú kòkòrò farahàn tó bá ti wà lẹ́mìí ẹ̀ ó pẹrẹ ju ẹni tí ń pẹrẹ lọ ibi tá a ti yà síbẹ̀ yẹn anabi yusuf ó ń bẹ nínú ẹ̀wọ̀n ó dẹ̀ ń ránṣẹ́ sọ́ba ẹ bá mi yanjú nǹkan báyìí tẹ bá fẹ́ kí n jáde lójú ẹsẹ̀ nítorí pé kò yẹ ya rẹ ọba sì lọ sí nǹkan àyẹ̀wò ló fẹ́rẹ̀ jù ọba lọ ṣe ń tí anabi yusuf tó ní kó ṣe àwọn obìnrin tán rẹra wọn níka ọba pè wọn yusuf ní pé bóò ní ṣé òun ló ń jẹ̀bi ní abẹ́yẹlẹ jẹ̀bi àwọn làwọn jẹ̀bi yusuf kọ ìwọ imratul aziz náà gba irọ́ ẹni rẹ ní yusuf òun lòun fà ìgbà tẹ́yìn ò clear ọba wa ránṣẹ́ sí yusuf kó tó kàn yẹn àyà tó wá tẹ̀lé ọlọ́run ní dalek. dalek liya'lam. àyà yìí ọ̀nà méjì láwọn afọ́ àfi tu ọ̀nà méjì ni wọ́n fi tu ṣùgbọ́n náà tó tẹ̀wọ̀n jù ó náà ni wípé ìyàwó aziz òun ló sọ̀rọ̀ ọ̀nà àkọ́kọ́ wọ́n ní anabi yusuf onídàálíkalẹ̀ ya alama anabatu agbẹ́mi lórí tútù mo fi tu pé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ padà torí pọ̀rọ̀ ọlọ́run la sọ ká má gbé lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ọlọ́run gbé ọ̀rọ̀ àwọn tó sọ̀rọ̀ wá ni kì í ṣe pé ọlọ́run ló sọ gbẹ́ o ṣùgbọ́n ọlọ́run report ọlọ́run ọba ní zálíkà zálíkà lìyá ìgbà méjèèjì táwọn àáfàá fi tu wọn ni ọ̀rọ̀ yìí Yúsùfù ló sọ ọlọ́run wá gba ẹnu Yúsùfù ó fi ṣàlàyé ẹ̀ fún wa ó rìpọ́ọ̀tì tí Yúsùfù sọ àwọn kan sọ bẹ́ẹ̀. àwọn kan sọ náà àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n ní Yusuf kọ ló sọ wọn ní obìnrin Aziz imratul Aziz èyí tó pe Yusuf kó bá ń ṣe sìnà wọ́n lòun ló sọ̀rọ̀ yẹn á tu méjèèjì á sì sọ ìtọ́ tẹ̀wọ̀n nínú méjèèjì lọ́ọ̀fù jẹ́ pé tafsirul Qur'an ẹlẹgẹ́ ni ni wáàsí ṣùgbọ́n tútú alukur'an èèyàn ń ṣe ohun gbí fọ̀fọ́ lọ́ni bọ́bá àti tọ́bọ̀jà kìámà tọ́lọ́n bá ní ní ọ̀sọ́ bó ṣe wí kí lèèyàn fẹ́ sọ wájú ọ̀lọ́ ìjẹ́ èèyàn máa ń sáàbù ni tí ìbá ṣe wípé akànwó wípé káwọn máa tún tí àwọn àfúntẹ̀ sí ìrìsọ̀ ipò wọlé àwọn adé tábọ̀ tàbí àmọ̀ sí tafsir Qur'an so ìdí nìyẹn tó fi jẹ́ kí bá fẹ́ máa tú Qur'an má jáde kúrò nínú ọ̀rọ̀ àwọn àfa má fọpọlọ sí ẹtu ìmọ̀ afọpọlọ tó gbẹ tú òun ló ń ba ayé jẹ́rẹ̀ òun ló ń bí oríṣiríṣi ọ̀rọ̀ tá a gbọ́ rí táwọn àfa mi sọ lé fún ìnú Qur'an náà lọ́wọ́ ṣùgbọ́n tó bani lẹ́rù anabuwa muhammad sallallahu alaihi wasallam anabi man qala fil Qur'an bi ra'yihi falyatabawa maq'adahu minan nar ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá ń fi ọpọlọ dọ̀tí rẹ̀ tó fi ń sọ ntọ́lọ́hún ò sọ nínú alukur'an kó nítorí wọn lọ wá ga àjókòó rẹ̀ sínú náà lọ́jà kìámà jẹ̀mọ́ àti mo wá lè tẹ́rí sẹ́yìn kọ́lọ̀ kó sọ mí bẹ̀ kó sọ ẹ̀yìn náà bẹ̀ so ìdí nìyẹn tá a fi padà ọ̀rọ̀ méjèèjì tó wáyé á wà á lọ síbi èwo ló tẹ̀wọ̀n pẹ̀lú ọ̀rọ̀ àwọn àfáà lérí ẹ̀ kí èso tẹ̀mí wọ́n lọ́rọ̀ Yusuf onídàálíkà yusuf sọ wọ́n ní yusuf wa sọ wípé ìdí tó jẹ́ kí n máa wádìí ọ̀rọ̀ yẹn ìdí tó jẹ́ n fẹ́ fi máa mi pé mo mọ́ kúrò níbi ìsìná ìdí tí mo fẹ́ fi múlẹ̀ tí mo fi ní kẹ́ ẹ bá mi bi àwọn obìnrin léèrè sẹ́mi ni mo jẹ̀bi wọn ni àbáwọn ni wọn jẹ̀bi mi ìdí tí mo fẹ́ fi ṣe bẹ́ẹ̀. dhalika liya'lam. mo fẹ́ kí ọ̀gá mi tó rà mí mo fẹ́ kó mọ̀ kó lè dá a lójú. a ní ilẹ̀ máa hunhu bilgọ́ yìí. ó lè màmá dájú pé mi ṣe jàǹbá fún bilgẹ́ẹ̀bì nígbà tí o sí ń bẹ̀ ń dàgẹ̀yàbì. ntọ́jẹ́ kí ọba kí jẹ́ pé mo rí yín fi o sùmọ́ fẹ́ kọ̀rọ̀ yóò kílẹ̀ kí n tó jáde. yorùbá bọ̀ wọ́n ní bòdòdó ẹni bá dáni lójú àáfọ́ kúra ni abẹ́kọ̀ ọlọ́mọdé rọrùn fún àmọ́ yí padà bá náà ni. anabi yusuf alayhi salatu wa salam wọn lòun ló sọ̀rọ̀ yìí àwọn afọ́nimọ̀ tafsir àwọn míì tún gbà wá wípé là wípé ọ̀rọ̀ yẹn obìnrin imratul aziz tó bá pè wọn lòun ló sọ̀rọ̀ wọn lọ sọ wípé dhalika li alama ipe tó jẹ́ kí n ṣàlàyé níwájú ọba lìyá alámàzá ó jí kọ́kọ́ mi ó lè mà àní lámú àkúnnù pé mi ṣe jàǹbá Yúsúfù ò bá mi láṣepọ̀ akàgbìyànjú ẹ̀ ni kò wáyé kọ́kọ́ ọkọ mi ó lè balẹ̀ àwọn àfọ́ onímọ̀ tẹ̀sí pàápàá jùlọ àfọ́ Ibn àwọn lọ síbi wípé ọ̀rọ̀ kejì pópìnrin yẹn ló sọ wọn ló lọ tẹ̀wọ̀n torí pé gbàtọ́rọ̀ yẹn ń ṣẹlẹ̀ Yusuf ètí ìjáde nínú ẹ̀wọ̀n kò lójú òun yóò sọ obìnrin yẹn ló wà ń bẹ̀ ńgbà náà tí ń bọ́ bá sọ̀rọ̀ pé èyí tí mo sọ ìkọ́kọ̀ mi ó lè mọ̀ wípé gbogbo tó wáyé wo ni ìjàmbá rẹ̀ lẹ́yìn o ìjàmbá tí mi ìṣe náà ni pé kì í ṣe pé mi torí pé kí obìnrin máa dálè mọ́kọ rẹ̀ kìyànà ni jàǹbá ni so láàfin mọ̀ ń bẹ̀rẹ̀ wípé èyí tó tààrọ̀ jáà níbi ọ̀rọ̀ níbí òun náà ni wípé ìyàwó imratul aziz òun lẹni tó ṣe kí ni o òun lẹni tó sọ̀rọ̀ yìí. zalik zalika liya'lam. أني لما أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين وأن الله بسمي دجرج ولون لا يهدي كيد الخائنين لا يهدي tó bá jẹ́ oníjàmbá láyé ọlọ́run ọba ò ní fi wọ́n èyí ò ní jálàyé láti ṣàtúnṣe bá a ṣe sọ́lá kó lè kún torí pé gbogbo ń ta bá sọ pátá gbogbo ẹ̀ ló lákọọ́lẹ̀ pàápàá jùlọ láyé àsìkò tá a ti ẹ̀wà yìí gbogbo ẹ̀ ni wọ́n ń rìkọ́d gbogbo ẹ̀ ní lọ ọlọ́run tó ti dé káàfọ́ ó sì sọ̀rọ̀ kan kó padà lérí ẹ̀ ìjì ní bàfà ìgbéraga ní máa mú ní sọ pé ìdí mo sọ lánàá asọ́nà nù فكل من يدعي في العلم معرفة عرفت شيئا وغابت عنك أشياءه Kéèyàn wá lè mọ nǹkan tán ni. A máa ṣàṣe bíyì ni fún yàn kéèyàn tí mo sọ lánàá kò rí bóṣù. Ìtumọ̀ pọ́ pé òun gbárí ṣàtìní. Ṣùgbọ́n ìmọ̀ kan àti ìgbéraga ni màá dín wọ́n ẹwọ́ kìíní yẹn àìrọ̀ bá a ṣe wí náà láti máa wí lọ ìgbéraga ni ọlọ́run mọ̀ṣẹ̀ wá lórí ìgbéraga. àlàyé yìnyín bó ṣe dọ́gba báwọn afọ́nímọ̀ tẹ̀síìl bó ṣe ṣàlàyé ẹ̀. wọ́n máa ń bàrẹ̀ ònàfùsì iná nàfùsàlà àmàrọ̀tún bẹ̀sùn ìlà mọ́rọ̀gìmọ̀rọ̀ bíi. Ina Rabbi Ghafurur Rahim. Àyà èyí tó tún tẹ̀lé yìí náà, ó jọ àyà èyí tá a kọ́kọ́ Àwọn onímọ̀ tafsir wọn yapa ẹnu sọ́nà méjì. Ó ń bẹ nínú wọn tí wọ́n ní Anabi Yusuf ló sọ ìyàwó ọ̀gá Yusuf tó pe Yusuf láti ṣèbàjẹ́ pẹ̀lú ẹ̀ wọn ló ń lọ sọ kí lọ̀rọ̀ náà. wà á máa ń bá rìn ònàfùsì. èmi ò máa lè fọ ẹ̀mí mi máa pé kò lè ṣàṣìṣe. iná náfùsàlà á máa bí sùn. torí pẹ̀sì tẹ̀rí yẹn bọ́lọ́wọ́n bá ṣe dá ẹ̀mí wa ẹ̀mí wa máa ń pàṣẹ ó máa ń fà síbi ìbàjẹ́ ẹ̀mí máa fà á lọ síbi ìsìná ẹ̀mí máa fà á lọ síbi ìbàjẹ́ ẹ̀mí a máa pààyàn láti lọ́pọ̀lọpọ̀ la àmárọ̀ sí gàtùlù mubalaga lọ́pọ̀lọpọ̀ ló fi jẹ́ pé èyàn ṣe mistake èyàn ṣàṣìṣe èyàn náà fìlà ọ̀yà ṣàṣìṣe mọ́ èyàn náà fìlà kẹ́ẹ̀gbá mọ̀rẹ̀ ṣe mistake mọ́dẹ̀ ń tìláwà Kùránì irọ́ ó ní pinnu ni pé mo fẹ́ tìláwà ṣùgbọ́n ò lè ṣe mistake kọ́ mọ́tìlá wà níbi kámọ̀ṣe dáadáa lẹ́mí máa fà sí jù àwọn wa máa ubarri'u nafsi. wa máa ubarri'u nafsi. èyí òkun ẹ̀mí mi máa pọ́ mọ́ pé kò lè ṣàṣìṣe pé kò lè ṣubú sínú ẹ̀ṣẹ̀. inna nafsa la'ammaratun bis-su'. torí pé gbogbo ohun tí ń jẹ̀mí pátá alifu aláàmù yẹn gbogbo ohun tí ń jẹ̀mí pátá a máa pààyàn láṣẹ púpọ̀ lọ síbi kẹ́yìn ó ṣèbàjẹ́. ìlà mọ̀rọ̀ ìmọ̀rọ̀ bí. a kò pẹ̀lú àánú ọlọ́run nìkan tọ́lọ́n bá fẹ́ sàánú nìkan ló lè kó yọ ló lè mórí bọ́ níbi ìkíni lọ síbi ẹ̀ṣẹ̀ mi. inna rabbi ghafurur rahim. dájọ́ ti ọlọ́wọ́ bá mi ọba aláforíjì púpọ̀ ni ọba tí kẹ́mi ni ta ló sọ̀rọ̀ yìí àwọn àfọ́nímọ̀ tafsir ó ń bẹnu wọn wọ́n ní Yusuf ló sọ ìgbà tó Yusuf ń fẹ́ jẹ́ ká mọ̀ wípé bóun ṣe wà yìí o ànábì ọlọ́run ló ń lóòótọ́ ṣùgbọ́n òun ò fọ ẹ̀mí ìhun mọ́ o ẹ sì rí i pé àwọn tí wọ́n tu bẹ́ẹ̀ wọ́n lọ síbi walakọ́dé hamat bihi wàhámàdíà èèyàn ni Yusuf ẹ̀mí lẹ̀mí ń jẹ́ àfẹ̀mítọ́lọ́ ń bá fọ̀ ọmọ nìyàn lọ́mọ nìyàn máa jẹ́ ẹ̀mí tilẹ̀ ni ó máa jẹ́ àfikọ́lọ̀ ń níbi ẹ̀mí. anábìwá sallallahu alayhi wa sallam níjọ́ kan ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ láàrin ànábì àti aisha radiyallahu anábìwá ń sọ fún pé àmọ́ àkìṣe ọ̀nà ṣé kìí ṣe pé rẹ ó ń bẹ pẹ̀lú ìyàwó Aisha radiyallahu anha ọ̀rọ̀ yẹn wọ́n fajúro sìntánẹ́bì sọ. bàtà níbi wàá wojú àwọn ẹgbẹ́ àti ọgbà má bàrà jẹ́ èmi tó orí yìí náà èmi náà lè ìyàwó Aisha ló bí ànábì lè rè ìwọ náà ń kọ́ ànábì lè mí náà léṣù walakinna rabbi a'anani alayhi fa aslam wala ya'muruni illa bi khair èṣù tí ń bèmí rìn ọlọ́run ti sàmì mi lérí ẹ ó ti gba islam fa aslama ó ti gba islam. àwọn míì sọ pé nínú kíkà míì fa aslama ó gba islam àwọn míì sọ pé fa aslamu mo ti là lọ́wọ́ rẹ̀ wàláyà amúrú ní illa bi òun ò lè pè mí láṣẹ burú èṣù tí ń bẹ̀yìn tó kù rìn ló lè gbèrò bú sẹ́mi ṣùgbọ́n mi ànábì ọlọ́run kò lè gbèrò kérò ilé amọ́rọ̀ yìí mọ̀rọ̀ ni ṣùgbọ́n ló ṣe bẹ́ẹ̀. àwọn nǹkan wọ̀nyí làwọn apá kan náà àwọn àfọ onímọ̀ tẹ̀síìrì ni wọ́n papọ̀ tí wọ́n fi sọ wípé Yúsúfù ló sọ̀rọ̀ bóde ṣe sọ yẹn ìyẹn ò mú kúrò nínú ìdánilẹ́bi ọlọ́run ó ń júwe bàṣàríyà rẹ̀ èèyàn lèmi náà gbogbo ti ń jẹ́ ọkàn tó bá fi lè máwọn ànábì ọlọ́run sọ bẹ́ẹ̀ bó wa lọ́kàn sí wa tó ń fi ìmánì rẹ̀ takádì òun fi ìmánì rẹ̀ takádì ìmánì wo ló ní yọ bàjẹ́ nìyí àwọn tí wọ́n tu bẹ́ẹ̀ àwọn abala kejì nínú àwọn àfọ onímọ̀ tẹ̀síìr ibi kejì yìí ibẹ̀ ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfọ onímọ̀ tẹ̀síìr lọ kódà àfọwọ́ ṣe fúlàmù tèmíyà ibẹ̀ làwọn náà lọ wọ́n lẹ́yìn tó sọ̀rọ̀ yẹn wọ́n lòun ni ìmọ̀ràtúlà aziz ìtọ́rọ̀ tí wọ́n fi tẹ̀ wọ́n ni pé wọ́n dá a bá wo síyáàkù ọ̀rọ̀ tó ń bọ̀ òun ló ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ́lọ́run ń rìpọ̀tì ọ̀rẹ́ àbọ̀ nǹkan lọ́lọ́run rìpọ̀tì ọ̀rẹ́ fún wa. ọwa ni ọkọ mi. Fàmà Ubari Unafsi. Nígbà tí mo ti fi dán lójú pé nǹkan kò wáyé láàrin èmi àti Yusuf àmọ́ lóòótọ́ ni mo fà á pé kó bá mi láti pọ̀ mọ́ wàá torí èyàn òbínú sí mi èèyàn lèmi náà mọ́kà àtẹ̀sìnà wà máa ubarí ìhùnàbù sí èèyàn ni mí mi lè fọ ẹ̀mí mi mọ́ níbi irú àṣìṣe bẹ́ẹ̀. iná nàfúsálà máa rọ́tún bí sùn. torí pé mi tẹ̀ rí yẹn ẹ̀mí a máa pààyàn láṣẹ ṣàbùrú ṣàbùrú kò sẹ́ni tilẹ̀ bá ká mọ́ tẹ́bi ń pa tí wọ́n wá gbóúnjẹ sí níwájú bí ó ti ẹ̀ jẹ́ àfinúgbó ohun ẹ̀dí ẹ̀. ilé máa rọ̀hìmọ̀rọ̀ bí i. ìdílé yẹn tó fi jẹ́ pé islam da púpọ̀ gbogbo ohun tó lè jẹ́ ká kó sínú ẹ̀ṣẹ̀ islam ó sì ní láti títì lọ́hùn mọ́dẹ̀dẹ̀hùn. kò sẹ́ni tó rìn létí bèbè zina àfi tí ọba pé lọ́kùnrin lóko yóò ṣe o islam ti wá bẹ́ gidi tipẹ́ má bóbin lọ́wọ́ tí o ṣe ìyàwó má fara kan obìnrin tí èsè lẹ́tọ̀ rẹ̀ o ìwọ àtobìnrin tẹ́ èsè lẹ́tọ̀ ara yín ẹ má jọjọ wà ní kọ́lọ́fín tí o sẹ́lómi pẹ̀lú yín o ìwọ̀nba náà ni kó o sì máa pọ̀ láròyé kó o máa pọ̀ lọ́rọ̀ pẹ̀lú obìnrin tí èsè lẹ́tọ̀ ẹ̀ ẹlòmíì ó kàkà máa dá iná ń gbà ẹ̀ló bá a ti kó obìnrin lóko ẹ̀gbọ̀lẹ́ ẹ̀ báwo ni kọ̀mọ́rí o ní wọn sá máa rojọ́ bẹ́ẹ̀ lómi bá ti rí obìnrin báyìí ó dòrí máa bú obìnrin olóbìnrin rojọ́ sáá yẹn nìkan ẹ ẹ jẹ́ kó ládùúgbò yìí kí lọ́kàn tiẹ̀ ń bẹ̀ kí ni pọ́blẹ́mù yẹ kọ́ bá àmọ́ ìtòjẹ́ kó ládùúgbò ìwọ́jẹ́ bíi láńlọ́dù tó fún lé kò ní rí obìnrin kan àbí kó fẹ́ mọ gbogbo ètò ìgbésí ayé obìnrin yẹn kó wọ́n sọ́ra bọ́ọ̀bù abóbìnrin sọ̀rọ̀ tí èsì ẹlẹ́tọ̀ rẹ̀ jẹ́ kó mọ níwọ̀n ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn àfáà mi wọn àṣubú sínú ìsìnà nítorí pé wọ́n ń fi ímọ̀ẹ̀mí wọn takáàdì àwọn páìtọ̀ yóò bá ní mò ń sọ lókè ń pè báwọn torípé nìkan mo sọ́njọ́ kan ó ní mo yẹ pẹ́rẹ́ ńlá yóò bó òye sọ pé pásítọ̀ torí wípé kọ́nsọ́nàtì méjì kò lè tẹ̀lé àwọn ní Yorùbá ẹ̀ẹ́sì àti tíyẹn yóò bó òye pé páìtọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀fì máa gbọ́ pé páìtọ̀ kan òkè obìnrin kan mẹ́lẹ̀ ń bá yóò bá sun ọ̀n lọ ń wọ èèyàn lódò ìmánì wo ló ní oòrù tí ẹ̀yìn ti ọba yìí òun ó tẹ̀lé lérí àwọn ànábì ọlọ́run náà sọ pé wà máa bẹ̀rẹ̀ ríwu nẹ̀sùn Islam mà dá púpọ̀ ìgbà ń bẹ máa lọ ẹfẹ́ wọkọ̀ ńgbà ẹ wà máa sún ọwọ́ bí wọ́n gbà èwo ló ń sọ àwọn àfáà rẹ̀ tẹ́ níyàwó ńlé ni ọmọ àtìyàwó wa ìwọ tí ó yẹ pé ìmọ̀ ní tiẹ̀ ti bàjẹ́ yóò kó tiẹ̀ bá tẹ̀lé omi mọ́tò ó kó tiẹ̀ bá ìsìláàmù ni a máa wò wòkú wò kò sẹ́ni tó wò wòkú wò yóò practicalize o lórí fóònù rẹ kọkùnrin àtòbìnrin tó ń bára wọn láṣepọ̀ lálaalẹ́ òun ló wò tó fi sùn jẹ́mọ́ àbílẹ̀ bá pa firi àbúrò rẹ̀ ó kì mọ́lẹ̀ ìdí nìyẹn tí sàǹbá ni ẹ mọ̀ ṣe nǹkan ẹ mọ̀ ṣe nǹkan ó fi protect you? One. torí pé tẹ ẹ bá ti lè kọjá ọgbà yẹn ẹ bọ̀ bẹ́ẹ̀ ṣebí èèyàn ní wà ní abúṣu àmàrọ̀ tún. بالسوء قال لنا والنفس أمارة بالسوء قال لنا Wọ́n bá sọ pé ò lajú sọ pé mi ì lajú. Mo fẹ́ lajú lẹ́nu bá àdìsẹ́ náà ní mi ìfẹ́ la sínú náà sábà ló rí ta sọ pé bẹ́ẹ̀ ni mi ò ti ẹ̀mọ́ tí ń jẹta. wọ́n bá sọ wípé o já sí sọ pé mi ìfẹ́ já ná. Bísú ikọ̀ lálàdá. Ẹlòmíà ti ẹ̀ka tí wàá ń ṣe yìí bí tẹ́ gbọ́yé àgbọ́yé o. Wọ́n náà fòtò àmọ́rọ̀ tún. Àgbọ̀ ẹ̀tẹ̀ yé, wà náà tún àmọ́rọ̀ tún. بالسوء قال لنا والنفس أمارة بالسوء قال لنا وشري èèyàn ni wá àìṣe màláìkà ẹ̀mí máa ń pani láṣẹ kéèyàn ṣàbúrú yóò máa tì ọ́ yóò máa tì ọ́ yóò máa tì رب الخلائق فازرعنا الجبل ọlọ́run ọba ti kìlọ̀ fún wa tó nípa ẹ̀mí wa ọlọ́run kìlọ̀ fún wa tó nípa ẹ̀mí wa ẹ ẹ̀mí tẹ́rí yẹn wà náà fún sí ìhùn wá máa sàwáhá. wà náà fún sí ìhùn wá máa sàwáhá. wàhálàmà fujuraha wa taqwaha. wàhálàmà fujuraha wa taqwaha. wàhálàmà fujuraha wa taqwaha. زكاها قد أفلح من زكاها وقد خاب من دساها وقد خاب من دساها أنا ọlọ́run ọba ní tí ń bẹ níbi ẹ̀mí èmi lóye ìdí mo ṣe síbẹ̀. fàhàlà máa fojú rọ àwàtàkùwà. ààyè méjèèjì ló ń bẹ nínú ẹ̀mí kó wá ààyè kó saburú ó ń bẹ nínú ẹ̀mí ààyè kó o sì sábà méjèèjì ló ń bẹ ń bẹ èmi ọlọ́run mo fi sí bẹ́ẹ̀. kọ̀dẹ̀ afúláàmù zaka. ọlọ́run ọba ní tẹ ẹ bá wá ń fẹ́ ẹni tó ṣoríire tẹ ẹ bá ń wọ ẹni tó ṣoríire òun náà gbogbo ẹni tó bá fọ ẹ̀mí ẹ̀ mọ́ kúrò níbi oríbú kúrò níbi ìdọ̀tí kúrò níbi gbogbo ohun tó lè mú kọsẹ̀ níwájú ọlọ́rùfẹ́ ẹni bẹ́ẹ̀ lóṣòrí rẹ̀. wọ́kọ́jẹ́ kọ́ bàmá dàsá. ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń hùwà tí dọ̀tí ẹ̀mí tẹ́mi wọn fi wá dípa tí wọn ò ní máa burú láburú má láyé tí wọn ò fi máa wọnú aburú lọ báyìí kò ní ju aburú lójú wọn náà ní gbogbo wọn ti sorí ibú. sọ́dọ̀ tó dá wa kò mọ̀ ni fún wa ìdí nìyẹn tó pé ṣẹ̀ríà Islam yóò ti dá ọ padà tipẹ́ wọláì èyí ṣe mistake ṣe jìnnà pé mistake lè bá fún lóyún o ti ń ṣe àwọn nǹkan kan bọ. kó tó padà end result nàtìjà nìyẹn Wa Wàbùtì sàmàtún. Wàsàlámù. Wàsàlámù. Wàkàlámù. Wàkàlámù. Fàmà òhìnlún wálíkọ́. Nádọ́rù níbi wíwò. Wàbùtì sàmàtún. Wíwò obìnrin àwọn obìnrin jù títí títí kéyìn ó sì tún dá sọ́mì. Wàsàlámù. Tó bá ti tẹ́jú mọ́bìnrin, ó rònú pé ẹjẹ́ ń kí i. Fàkálàmù. Níbi kíkí ibẹ̀ lọ̀rọ̀ ó ti wọlé. Kàmà òwòrán dún. Níbi ọ̀rọ̀ sísọ yẹn ni mo lẹ̀ ń gbé ẹkùn mi nọ́mbà yìí. Wálé kọ́. Nígbà ọba gba nọ́mbà ìyàwó níyàwó ta ni wọ́n pé níbo la ti lè máa pàdé. Wálé kọ́. Bẹ́ẹ̀ bá ti dúpẹ́ ń pàdé ara yín aburú aṣẹlẹ̀ ń Ọlọ́run kìlọ̀ fún wa.

ọlọ́ni wọ́n kú lílímù mi ní ẹ̀yin tẹ́ ẹlẹ́gbọ́ ló ń gbọ́ yẹn. ìyàgùtù mi náà bú sọ̀rí kì í. ẹ̀yin lẹ́lẹ́ ní mẹ́mì yẹn gangan ni mò ń bá wí ẹ má fi mẹ́mì yín takájì. ìyàgùtù mi náà bí sọ̀rí yín ẹ máa rẹ ojú yín lẹ̀. wàyà fàbù òfurú jagun. níbi ríre ojú yín lẹ̀ yẹn lábẹ́ yín ó ti jẹ́ sísọ. gbogbo ẹni tí bá ń ṣe sìnà ẹ rí obìnrin ní gbà mí bá jẹ́ obìnrin tó ní ìfà ẹ mọ̀ gbọ́gbọ́ ah, àwọn ayé tiẹ̀ kí ló dé kò sí tó bá ti dáhùn ní àwọn obìnrin kó ń tẹ́jú obìnrin ń kan níbẹ̀ kó jókòó ńbẹ̀ ìgbà tí ìjókòó wa parí ó wá pe ẹnìkan tó jẹ́ ara bẹ̀ ó wá ní òun rí ọmọ kan níjókòó yìí ó sì wò wọ́n bẹ̀bẹ̀ ẹ̀fẹ̀ fẹ̀sẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ ní ibi náà làwọn ti rà àwọn yìí ti tó sọ̀rọ̀ ó ní ara bóun lẹ́ẹ̀tẹ́ ọ̀sọ̀rọ̀ náà bóun ṣe jókòó nígbà míì àwọn ti máa ń bẹ lága àga high table wọ́n ga ju àwọn tó wà ní jókòó lọ òun ti rí àwọn ti jọjọ communicate lójú pẹ̀lú ojú yẹn náà ẹni yẹn ní kò pẹ́ ọmọbìnrin yẹn wá ọsọwọsọ ẹni yẹn wá ní ẹ lè fẹ́ mọ̀ yìí o ó ti ní ẹnìkan tí tó ń fẹ́ o kódà ẹni yẹn ká ti yọjú sí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ kákan fún déètì sọ̀rọ̀ pọ̀ lábalábẹ́ yẹn ibi tí mo fẹ́ fààyàn bẹ̀rẹ̀ ẹ wo wíwò lásán gbogbo àwọn tí ń pa àwọn tí ń bẹ ní agbo ẹnìkan ọmọ pé nǹkan lọ àwọn ti sọ̀rọ̀ àwọn sì ti parí ọ̀rọ̀ lẹ́nu wíwò lásán fànàfẹ́rọ̀ wọ́n bú ti sáàmà tún níbi wíwò ẹ̀rín ni ó tẹ̀lé pàṣàlámù ìyẹn ló padà bí pé jáàmà kíra wa pàṣàlámù ọ̀rọ̀ ó ti bẹ̀ jáde ọmọ òyìnbó ẹ máa múra yín níbi tẹ́ ti pàdé ara yín wọ́n lè kọ́ ọ̀ bá rí ọ̀nà kò sí ìnànà sàlà àmàrà tún bí sùn wà أبرئ نفسي إن النفس لأمارة بالسوء àwọn àfáà wọ́n ní èyí tó tẹ̀wọ̀n òun náà ní pé Imratul Aziz òun ló sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n sì ní ànábì Yusuf ló sọ àwọn náà rí wí ṣùgbọ́n ẹnu pé ta báwo sì á kọ̀ọ̀rọ̀ tó ń bọ̀ sì á kùlà lè fi rọ̀jà àwọn tí wọ́n sọ wípé Imratul Aziz ọ̀rọ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ náà mọ́kọ́sọ́dù kan náà ló ń bẹ́ ń bẹ̀ wípé n ti ń jẹ́ mí n ti ń jẹ́ mí ká má fojú di o mo ti ń sin lọ́run láti bí ogún ọdún láàrin twenty seconds twenty seconds gbogbo òsín lọ́run yóò bàjẹ́ kébẹ́ mi ni sọ́ra rẹ mọ́sàkó ní máa ń ẹlẹ́ni òní pé ó lè sùn lórí obìnrin tí ilẹ̀ fi máa ti kàkà ọ̀ ní sẹ́lẹ̀ áńgẹ́lì ni ọ ní abó olórí sẹ́lẹ̀ òun travel òun lọ lẹ́sẹ̀ títì orobìnrin kan kò gbé kó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níwájú ẹ̀wá ẹni gíláàsì pa tinted glass wà jẹ́ ẹ̀ sáni yóò lúndù tẹ́fì débi tẹ́ ń lọ ẹ̀ ń lọ Àbújá ó gbé láti Ìbàdàn ìgbà tó tún wá gbé micro mini òun ló wọ̀ bó ṣe jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níwájú gbogbo pátá rẹ̀ ló ń wò bó sì jókòó lẹ́yìn náà mírọ̀ sínú òun náà ó sì máa mà yóò sílẹ̀ fún ọmọ wò ọlọ́mọdé ọkọ̀ lásìdẹ̀ntì. jẹ̀mọ́ bẹ́ẹ̀ bá dákújá ní tó súnmọ́ ní kó yẹ pọ́tọ̀ níbi jẹ́ ọkọ̀ lọ. gbogbo ìmánì rẹ̀ yẹn kùránì ló ń gbọ́nú ọkọ̀ tó bá yẹ ó pa kùránì yẹn. àní kéèyàn mọ́ sàánú àwọn èèyàn ṣùgbọ́n màánú tó ṣe o àánú tí wọ́n bá kó bá mọ́ ṣe o. وما أبرئ نفسي وما أبرئ نفسي امرأة العزيز ó ní mi ìyá ọkọ mi lóòótọ́ ni mo pe Yusuf àmọ́ kò bá mi ṣe zìnà àṣìṣe ṣe zìnà ṣùgbọ́n wọn tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀pá ń fara wa yẹn èèyàn ni mí وما أبرئ نفسي وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء Olúpẹ́ mi tọ́lọ̀ ń dá sí wa lára àmọ́ pa wá bá pa firi. Ilé màrọ̀ mi màrọ̀ bí. Má àbàwọ̀ àwọn tọ́lọ̀ bá fẹ́ ṣàánú. Wọ́n sì kéré nínú wọn làwọn ànábì Ọlọ́run ó sì máa wà fún wọn àtàwọn sìdìkì ntí ó sì fi jẹ́ kí wọ́n rà ánú ni wípé àwọn náà tẹ̀lé gàlà tọ́lọ́n filẹ̀ gàlà ẹ̀yẹn wọ́n tẹ̀lé ìlàmọ̀rọ̀ ìmọ̀rọ̀ bí. ìlàmọ̀rọ̀ ìmọ̀rọ̀ bí. ọmọ rẹ obìnrin ilé ẹ̀kọ́ ìsìláàmù ló lọ ó wá kùránù sórí kéwúyé ó bá ládùúgbò sí yunifásitì ó ní mo jẹ́rìí Fatima gbogbo ń ti ń rí nílé kò rírú ẹ̀ mọ́ alukọ títí ń gbọ́ wà nígbà ó dénú campus kò gbọ́rọ̀ ẹ̀ mọ́ àwọn ọ̀rẹ́ tí wọ́n jọjọ máa ń bẹ tí wọ́n jọ máa ń sọ̀rọ̀ ọlọ́run fúnra wọn àwọn tó jọ ń gbé nu hostel àwọn oníhòòhò náà jọ ń gbé àwọn tó ń pọkùnrin tílẹ̀ ó fi mọ́ nínú yàrá náà jọ ń gbé wọn àti ẹ̀mọ́ ẹbí alájà kò sẹ́nìkan tó ń pẹ̀yìn ni ó ń bọ̀ nìyẹn yóò wá lo four years bẹ́ẹ̀ ẹ̀mí èṣègùn lọ́ọ̀fi jẹ́ ọkàn wọ ògbúdọ̀ balẹ̀ gbogbo nítorí kó kó sọmọ ńlá mo máa ń sọ gbogbo ọ̀nà pé yunifásitì bí ìgbà tí èèyàn ju ọmọ sẹ́nu kéèjì èèyàn wá sí kìnìún lẹ̀. ìtọ́kànlẹ́ lè fẹ́ fi balẹ̀ tí ẹni tó bá ti ìkíìpù ọmọ ọbẹ̀ lọ pàdé kìnìún aṣọ ọrin lọ́wọ́ bọ́bá ìyá ó lè kanná irin ní ọ̀yà ṣùgbọ́n ọmọ tó ṣe wípé ẹ̀tún wá ní kọ́mọ̀ wọ́sọ ọlọ́pàdé kìnnìún pò ló ṣe fẹ́ bọ̀ bọ́ọ̀mọ mẹ́wàá tó yanjú báwọ yunifásitì ti pa mẹ́ta ó fi padà níbo ṣe lọ àbí kó lékún torí bá a ti ń sọ yìí náà o ọmọ mi ìbá lọ yóò lékún ni kódà ẹ̀sìn òye tẹ́lẹ̀ yóò ṣe lékún lẹ́sìn ọmọ míì tó sì dá lẹ́sìn tẹ́lẹ̀ tó bá lọ ìyàkuyà ni ó yà kí ló ń fa àwùjọ ọbẹ̀ ní ó àwùjọ unlimited liberty máa ṣe tó bá wọ̀ olùkọ́ ò lè yọrẹ́ kó bọ́ ọmọ wí kódà kọ́ ọmọ ọdún ọmọ ọdún méjìlá bí bá ń ṣe pálapàla lẹ́tọ̀rọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ni torí pé àfihàn kọ́ wọn nìkan ni ọkùnrin àtobìnrin ìbá máa dì mọ́ra wọn báyìí kò sí ní tọ́ka lẹ́tọ̀rọ̀ kọ̀ọ̀kọ́ wọn ni báwo wá ní bẹ́ẹ̀ ń kọ́ wọn ẹni pé orí kèfèrí kọ́ wọn ní tiẹ̀ èyí tí wọ́n ń ṣe wọn kò ní jẹ́ ń tẹ̀ ń kọ́ wọn ó yé wọn tẹ́ ẹ̀ bá ti lè bá wọn wí lérí ẹ̀ al-amru bil ma'ruf wa nahy anil àwọn ọmọ tí wọ́n bá lọ jẹ̀lì báàbù àwọn ni wọ́n dáràn nínú campus ṣùgbọ́n ọmọ tí ń wọ pátá òun free bó o la ṣe fẹ́ wá ṣe ọmọ wọn ó sì lọ yunifásitì bó la ṣe fẹ́ ṣe ọmọ tí ò bá ti yanjú lẹ́sùn tọkàn wọ ò balẹ̀ lélẹ́rí èèyàn ti ṣe é tún máa sanwó lérí pọ́nmọ̀ òun ti ṣe aṣẹ́wó tó tún sanwó lérí kójókòó ẹ̀ kọ́ lọ ilé ọkọ tó bá lọ́kọ tán kọ́ máa gba ilé ọkọ rẹ̀ lọ skul lọ́kọ rẹ̀ bá wá sọ ọ́lẹ̀ ó kù sọ̀wẹ́ kò sí pàtàkì ní padà lọ́ọ̀bẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá láǹfààní àti lọ́nu campus mẹ́wàá ń ṣẹlẹ̀ ńbẹ̀ couples life bọ́mọ mi bá ti ń wọlé gbàrà báyìí ilé ọkùnrin náà ni ó dèjì kọ́dà àwọn ọjọ́ máa wọṣọ kan lọ kíláàsì wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe prógráàmù kan lọ́rọ̀ tí ẹ̀ máa kàákà kọjá ń bẹ̀rẹ̀ àwọn èrí náà rí gbogbo èyí mọ́sáàsì láìbírì lecture room ṣùgbọ́n náà ṣùgbọ́n ẹ social center ẹ wọ́n ṣe ti new gàtọ̀ kọ́ọ̀lù sàlámà ọlọ́run kò sọ àmẹ́. ìgbà ọmọ bá wá lọ ọbẹ̀ wọ́n ní the best couple of the year ọkọ àti ìyàwó tó dáa jù tó fẹ́ gbẹ̀bùn lọ́dún yìí wọ́n wàá mú ọmọ rẹ ọlọ́mọṣẹ́ lọ́mọṣẹ́ ọ wọ́n mú ọmọ rẹ lọ́kùnrin wọ́n tún bọ́ ọmọ tọ̀ náà lóbìnrin wọ́n èyí sọ́kọ àti ìyàwó tán bá ti parí sí mẹ́ta kan wọ́n tún kọ́ra wọn lẹ̀ ẹlòmíì tún gbé e ọ̀wárí graduate ìfẹ́ inú ẹ̀ ń dùn àpẹẹrẹ àbàwọn tó bá lẹ́sìn nìkan ilé ẹ̀ náà wá ń dùn wọn ni Fọláṣadé oaks Bímbọ́ kí náà hùkú bẹ́ẹ̀ nítorí lórí pé sòté ni ó ti já ó lè wú bóun ṣe wọlé náà ló ti jáde lóṣù kejì ó rí ìgbàgbọ́ hùkú bẹ́ẹ̀ amọ̀dúpọ̀ Islam ọ̀run yẹn ló ṣe pàtàkì ká sì fi tọ̀run yẹn pa àwọn ọmọ wa kí wọ́n wúlò níta ayé gan lè fi wúlò fún wa. wọ́n máa ń bọ̀ rúhùn náà sùn. tó bá lè jẹ́ wípé o fọkànbalẹ̀ lérí ẹ̀mí dára tiẹ̀ gan bó wàá ní tàwọn ọmọbìnrin bó làwọn ọmọkùnrin tí gbogbo tí wọ́n ń wò tẹ́gbẹ́ fóònù lọ́wọ́ báyé ṣe bàjẹ́ tó yìí bó lọ́kàn wá ti fà balẹ̀ lérí wọn. tọ́ ọ̀lọ́mọ yẹ̀ wò ní gbogbo ìgbà láì ní sọ fún pọ́ńbọ̀ ọkàn lọ sún ọ lọ wò ó ẹ̀mọ́yẹ tí ń gbọ́ mẹ́ńbó lọ́wọ́ mọ́ọ̀sì ni mo wà ọ̀dọ̀ ọkùnrin lọ́wọ́ mọ́ọ̀sì làwọn abẹ́ à ń gbọ́ wà sí ni na bẹ̀rẹ̀ ń gbọ́ kíní kan bí orin ní o fóònù ẹnìkan ló ń rìn ní mọ́ọ̀sì yóò ti pìrìpì àárọ̀ o ò lè mà láyé láyé ò lè mà àfikún ọkàn dákan lọ mọ̀ sọ fún ọkàn dákan lọ tó o bá rí ọmọ rẹ ó di wọ́n mọ́ ni o lè ń sanwó acceptance ṣe eighty thousand school fee two hundred and fifty thousand kọ́ ń sanwó lérí ipò ọmọgbà tẹ̀sí náà gbọ́dọ̀ fẹ́ bàjá ẹ̀mí ti wá gan ọkàn wò balẹ̀ lérí ẹ̀ bó lẹ́mí tẹ lómi tẹ́lẹ̀ kó wá kábẹ̀rẹ̀ ọlọ́run wàkọ́lá límẹ́lìk. wàkọ́lá límẹ́lìkù ìtúni bíi àtàkùlẹ́tù lè nà sí i. فلما كلمه قال إنك اليوم قال إنك اليوم لدينا مكين أمين ìpàdánẹ́bì Yusuf tó wá sọ àlá tó rọ ó ti jáde ìntó ní kọ́ bá ṣe ọba ti ṣe ó ń tọ̀ wáyé ìmínà ó jáde ìgbà tó wá jáde tó tú àlá fọ́ba Abíọ́lá ó ṣe rí wàkọ́ lálí mọ́lìkì ọba wa ni túnì ìbí yìí ẹ bá mi pé Yúsùfù jáde nínú ẹ̀wọ̀n mo fẹ́ rí kó máa bọ̀ nítorí àṣẹ àti ṣe. àṣàkùnlé sùúrù lè mo rí pé irú èèyàn bíi Yúsùfù yìí ló yẹ kó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ èmi ọba kò yẹ kí irú ó jìnà sí. àwọn tó ga ni wọ́n ń ní bùkátà fáwọn onímọ̀ kọ́mọ́ bá a ṣubú kì í sọ ní mímọ̀ ni ó lọ ọmọ àáfàá kan ni ó lọ ọmọ pẹ̀pẹ̀pẹ̀ jọ ẹfun ní nọ́mbà èmi náà ẹfun nọ́mbà èmi náà fúta ni. bíṣàl àlìmú bíbáàbíl agniya wà ní ìmọ̀l ganiyu bíbáàbíl ulama. ṣí ọ àáfàá tí ń tọ ẹnu ọ̀nà ilé olówó kiri ṣí ọ̀rẹ́. máa ń dàlà olówó ẹ̀ka sára sólówó ọ̀hún tó ṣe pé òní ń wá àwọn àfọ àkiri ọmọ tí ń ṣe ẹ̀rì pọ́ba Yusufu sọ wípé ẹ̀jẹ̀ máa wà lẹ́gbẹ̀ẹ́ yín ọba ní. àtàkùlẹ́tù lè nà sí. àyọ yóò irú rẹ lèèyàn máa fi tẹ́tẹ̀ àtàkùlẹ́tù àjálùkàlì kọ́ọ̀lì sọ́n ọmọ special tí lábàá pé kọ́ọ̀lì sọ́n ṣe pé ah ọ jẹ́ ara ọ̀tọ̀ lọ́dọ̀ mi ẹnìkan kò ní bá mi ṣe àrẹ special adviser special nti mo fẹ́ sọ ìwọ Yusuf dànù Fọláhùnmá kàlámàhù. Ìgbà tí ọba wá bá Yusuf sọ̀rọ̀ tán, tóun àti Yusuf jọjọ sọ̀rọ̀, ó wá rí i pé Yusuf ọpọlọ ń bẹ, ìmọ̀ ń bẹ, làákàyè ń bẹ ìjẹ́ ni àmì pànẹ́bí ọlọ́run ọba ni Yusufu ó ń bẹ lára ọba wa rí bẹ́ẹ̀. ó ní látò ní lọ ìrẹ́ Yusuf. ládé iná makínú nàmí. ládé iná makínú nàmí. ó ti di ẹni tó ṣe wípé makínú. ayé ó ti di záàmù kánátìn àlíyà ó ti di ẹni tí kò rẹ̀ ga nínú ìlú yìí màkínú nínú tamakun ó ti di ẹni táàyè gbà nínú ìlú yìí ó ti di ẹni tó pé téèyàn bá fẹ́ dọ́dọ̀ ọba tó bá ti dọ́dọ̀ ẹ̀ ó ti rọ́bà àmì ìyẹn nìkan kọ́ ó ti di ẹni tó ṣe wípé ọkàn wa balẹ̀ sí ọ àti tẹ̀sí ẹ wọ̀ àti rí wípé olóòótọ́ ni ọ ẹni tó ṣe é fọkàn balẹ̀ sí jẹ̀mọ́ ẹ wà dánwò ipò tí Yusuf tún wá dé yìí ó ju ta kọ́kọ́ lọ Azizi tó rà níjọ́ kìíní àyà in tó sọ ni wípé asá ìyànfà àná àwọnà tàkìdáwò wáládá asá ìyànfà àná àwọnà walada. wáládá ó ṣeéṣe ká fi sọmọ àbí kó wúlò fún wa kàzálíkà mákànnà lí yusuf àfihàn àrùn ọlọ́run ní báyìí la ṣe gba yusuf láyè nílẹ̀ aziz wọn ò ló bí ẹrú ìgbàláyè tàkọ́kọ́ àṣekípo rẹ̀ tún lè ga ló fi lọ ẹ̀wọ̀n ìgbà tó wá jáde lẹ́wọ̀n mọ̀kánà nìkan kọ́ ló ní wọ́n tún fún ní àmánà àmín lóbi ń jẹ́ pé gbogbo àdánwò tó bá ti wá bẹ́ẹ̀ yẹn bá lè ṣe sùúrù oore ló ń bọ̀ lẹ́yìn oore tó ju tó expect lọ ló ń bọ̀ ṣùgbọ́n tó bá lè ṣe sùúrù ni o bó o bá lè ṣe sùúrù ó pẹ̀ nínú dààmú bẹ́ẹ̀ yẹn bá lè ṣe sùúrù tó lè gbà fọ́ lọ́hún oore ni ó ti bẹ̀ jáde kọ́lá iná kàlíyà ó màlàdé iná màtínú nàmí. kọ́lá iná kàlíyà ó màlàdé iná màtínú nàmí. afọwọ́ alìmọ́mù bọ́gáwí àwọn ní nígbà tọ́rọ̀ yìí wá rí bẹ́ẹ̀ anábì Yusuf wá ń bẹ pẹ̀lú ọba kódà ń bẹ nínú àwọn onímọ̀ tẹ̀sí lẹ́yìn ọdún kan ìgbà tí Yusuf wá rí wípé in tó ń sọ fún wọn aláhùn bíi proposal ni abẹ́kọ̀ ìwọ tó o sì ní proposal ló lè implement ẹ̀ ẹni kí n fún yín láì díà bẹ́ẹ̀ ṣe máa ṣe nǹkan lápèjúwe àgbẹ̀ ẹni kí n sọ fún yín bẹ́ẹ̀ ṣe gbin kùkúmbà mo wá ṣàlàyé ẹ̀ bí wọn bá fẹ́ gbẹ̀ bí wọn ṣe máa ń gbẹ̀ nìyẹn ẹ kọ́ ṣe báyìí ẹ kọ́ ṣe báyìí mo kọ́ ogun ẹ̀ fún yín mo wá gbélé yín lọ́wọ́ mo sì rí i wípé ẹni tó ní nǹkan yẹn ó fẹ́ ná owó tó pọ̀ ó fẹ́ ná sí díẹ̀ mo wá rí i pé àwọn tí wọ́n ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ ni wọ́n ń ṣe inú mi ò ní dùn torí pé mi ni mo ní àìdíà yẹn bí wọn ò bá ṣe nǹkan yẹn dáadáa ẹni tó bẹ̀ mí níjẹ̀ yóò máa sọ pé sọ́tán ṣe bẹ́ẹ̀ sọ pé yóò dà ní tí proposal sì da ṣùgbọ́n àwọn tó handle ẹ̀ ni wọ́n ṣe dáadáa kò sí láì fi èèyàn lè sọ pé ọ̀gá ẹ jẹ́ kí n mójútó torí pé mi ni mo ní àìdíà yín màá mójútó màá fẹ́ ká láti yọrí lérí ẹ̀ torí pé tí ò bá sáṣeyọrí bẹ̀ èébù tèmi náà ìdí nìyẹn tó fi jẹ́ wípé wa qala ij'alni ala khaza'inil ard. qala ij'alni ala khaza'inil ard. bàtà mẹ́bí Yusuf wá rí bọ́rọ̀ yẹn ti ń lọ ó bá sọ fọ́ba. ij'alni. ó ní ẹ̀yàn mi ala khaza'inil ard. Àwọn ọ̀rọ̀ tí mo sọ fún yín lórí bẹ́ẹ̀ ṣe mójútó àwọn nǹkan ọrọ̀ ajé yín. Ibi tẹ́ ẹ máa kó àwọn nǹkan ọrọ̀ ajé yín pamọ́ sí ẹ èmi ni mo sọ̀rọ̀ yẹn èmi ni kẹ́yìn kí n jálá mójútó khazainu jámù khizana bilkẹsìr ìdí khazana khizana ó náà ni àyè tá a máa kó nǹkan pamọ́ sí jámù rẹ̀ ní khazain ìjálmi àlà khazain al-ard ẹ̀yàn mi lálámójútó àgbà fún àwọn ilé kó oúnjẹ pamọ́ sí ilẹ̀ mísírọ̀ ẹ̀yàn mi síbẹ̀ ẹ jẹ́ kí n mójútó èmi ni mo ní àìdíà èmi ni màá sì mẹ̀ǹtẹ́ẹ̀nì nǹkan yẹn tí òfin ní jẹ́ èébú fẹ́mi náà. Inni hafizun alim. Ó ní pé mi tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ hafizun mo mọ nǹkan mójútó. Alimu mo sì nímọ̀ nípa mi mójútó nǹkan. Ẹ wòrò yìí méjèèjì. Èèyàn lè nímọ̀. Ṣùgbọ́n kó mọ̀ ní administrative skill ó ní màá lóòótọ́ ṣùgbọ́n kò mọ bó ti fẹ́ darí àwọn èèyàn èèyàn sì lè mọ bẹ́ẹ̀yàn ṣe ń darí èèyàn ṣùgbọ́n kó má ní mà ànábì Yusuf ní gbogbo ẹ̀rọ lọ́n ṣe fún mi àfihàn mo lè mójútó nǹkan kọ̀rọ̀ pé ẹ ẹ má bínú mi mọ̀ kí yóò rí bẹ́ẹ̀ hmm, irọ́ màá mójútó perfectly tí ò ní yege àlímú mo sì nímọ̀ nípa tí mò ń ṣe kì í ṣe pé a lọ gbéṣẹ́ carpentry fún bíríkìlà yọ mo mọ̀ nípa nǹkan yẹn dáadáa kí n bá yín mójútó tí kò ní yín dé àwọn àfọ àwọn mú jáde níbi wípé anabi yusuf aleyhi salatu wa salam ó béèrè wa ibnu kathir wọn ni wàtá alal amala kò dáa kéèyàn máa béèrè pé ẹ fi mí so lórí kò dáa ìpìlẹ̀ kò lẹ́tọ̀ọ́ anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún sàbẹ kan anabi ni ya abdulrahman ibn samra la tas'al an al-imara aw la tas'al al-imara ìrí abdulrahman ọmọ samra má máa béèrè pé kan fi ọ́ sọ lórí torí wípé in òtí ta àmàsàlà tó o bá béèrè pé kan fi ọ́ ṣe tán bá wá fi ọ́ síbẹ̀ òkìlìtà ẹlẹ́yà ọlọ́run ọ̀dà ọ̀dà ìdìbò ọlọ́lọ́ fẹ́ ṣe máa ṣe. wà inú tí ta á àǹgẹ́rì mọ́sálá ò ń ta àlẹ́yà bọ́n bá fi ọ́ síbẹ̀ láìsí pé o béèrè fún àwọn tó fi ọ́ síbẹ̀ nǹkan ò ní kójú ó tì ọ́ èyí tó bá ti tì ọ́ ojú ti àwọn tí wọ́n ń gbà kó wọ́n ní kò sí. bákan náà ọlọ́run ọba ò ní dójú tì ọ́ torí pé o ẹ̀ àwọn ni wọ́n fi ọ́ sí ẹnu rẹ̀ sì lè tọrọ ẹnu rẹ̀ lè tọrọ ìpìlẹ̀ ni pé àìbéèrè pò àmọ́ àwọn conditions àwọn cases kan wà téèyàn ti lè béèrè pé ẹsìn mi sí. pàápàá jùlọ wọ́n ní àfáwà ibnu Kathir wọ́n ní wàtá àlá Yusuf wọ́n ní ànábì Yusuf béèrè pé kí wọ́n fi òun sí ààyè yìí tá àlá amẹ̀lì lè ilmi yìí bí kudrati àlè. ìdí méjì ni ìdí alákọ̀ọ́kọ́ ni pé ó rí i pé òun nímọ̀ láti ṣe nǹkan yẹn ju gbogbo àwọn tó fẹ́ máa ṣe lọ àmánà ni òun nímọ̀ ń pẹ́ ẹlẹ́ẹ̀kejì wálé máa fi dáàlìká nínú ìmọ̀sọ́ọ́lì ilé náà ìdí tó fi béèrè yẹn kì í ṣe pé torí kò fẹ́ dolówó o nítorí wípé kí àǹfààní yẹn lè kárí àwọn èèyàn òun mọ bó o ṣe ṣe nínú àtọ́lọ́ǹfò jẹ́mọ́ àtàwọn tí wọ́n wá ń béèrè fúnpọ̀ pósítà kú tàbá ẹ̀ ẹni tí ò tiẹ̀ kò rí inú ilé rẹ̀ darí ó lóun ó darí gbogbo nàìjíríà ó lóun ó darí gbogbo séètì nípa ti ilmu bìsì àṣà òfèlè ẹlẹ́ẹ̀kejì mọ̀sọ́ọ́lì unas nítorí pé mo fẹ́ sàǹfààní fáyé sáníyàn yẹn ni wọ́n ń gbé lọ oníkàlùkù bẹ́ẹ̀ dolówó náà ni tó bá fẹ́ di mílíọ̀nìyà òṣèlú ni kò ṣe just become a politician a full time full time politician èwo ló dé wọ́n bí ọ̀rẹ́ rẹ̀ pé iṣẹ́ wo ló ń ṣe wọ́n ní àmì politician ó lè ní ọ èyàn ṣe é mọ̀ níṣẹ́ èyàn ò ní iṣẹ́ ó ní iṣẹ́ tó ń ṣe ọwọ́ àlẹ́ jẹ́ politician pẹ̀lú iṣẹ́ yẹn I'm a teacher and a politician ṣùgbọ́n kọ́ ní iṣẹ́ wo ló ń ṣe gbàmí politician no ó lè ó lè ó lè ní ọ. anabi yusuf béèrè fún ipò yìí torí reasons méjì àkọ́kọ́ ni pé òun nímọ̀ nípa nǹkan yẹn òun lè ṣe ó sì wo ilẹ̀ ó rí wípé kò sẹ́ni tó lè figagbága pẹ̀lú òun ó kàbákínì yẹn tọrọ bá rí báwọn èèyàn lè sọ̀rọ̀ pé ẹgbẹ́ iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé níbi kí iṣẹ́ yẹn màá sàǹfààní fáwọn èèyàn kì í ṣe torí àpò mi bẹ́ẹ̀ yẹn bá láníyàn méjì ń èèyàn lè béèrè púpọ̀ tí wọ́n bá fún yàn alhamdulillah tí wọ́n bá ti fún yàn tán ọlọ́run á nìyẹn ìdí tó fi lè wọlé nù tí èèyàn bá ti ṣe torí ìdí èèyàn wọ́n béèrè púpọ̀ torí pé ànábi Yusuf ní kọ́lẹ̀ ti alini alakọsáínil art ẹ̀yàn mi lálàmójútó àgbà fún ọrọ̀ ajé ìkọjá pamọ́ ìkó oúnjẹ pamọ́ lẹ mísírà. inni hafizun alim. torí pé mo mọ nǹkan sọ púpọ̀ mo sì nímọ̀ nípa ń tẹ fẹ́ gbélé mi lọ́wọ́. wakadhalika makanna li yusufa fil ard. ọlọ́wọ́n bá ní látara bẹ́ẹ̀ wọ́n bá yẹn yusuf. ibẹ̀ làwọn àáfàá ti wá sọ wípé wọ́n wá ipò tí wọ́n fi yusuf sí náà al náà lórúkọ ọ̀pọ̀ ni imam Qurtubi mi sọ wípé ìgbà yẹn azizu tó ra yusuf lọ́jọ́ kìíní àná wọn ló ti kú wọn wá fi yusuf sípò rẹ̀ àwọn afáàmì sọ pé rárá kí ó ń bẹ láyé wọn yọ ọ nípò ni torí pé ìdí yusuf gbé wáyé ò lè mójútó yusuf náà ní kájọ ṣe. kadhalika makanna li yusuf báyìí ni ààyè sì wá gba àgbà yusuf láyè nínú ilẹ̀ mísírà. yàtàbá wà omi náà ìfún yàṣà. kò wá síbi tọwọ́dà yusufu òde mọ́ ilẹ̀ mísírà ẹwọ ẹrú ẹwọ bí tó ti bẹ̀rẹ̀ ẹrú ẹlẹ́wọ̀n ó tún wá di olùdarí inú kì í tún wá ṣe olùdarí lórí ètò ọrọ̀ ajé tó ṣe pé ibẹ̀ ní gbogbo ìlú náírà kọ̀ọ̀kúlẹ̀ lónìí olówó àndẹ̀ ọlọ́run wá tẹ yusuf bẹ́ẹ̀. kàtàbá wà omi náà ráìdù ẹ̀ṣá. gbogbo omi tó bá wù ní wà ń lọ wọ́jà rẹ̀ wá kárí gbogbo inú ìlú mísírà. musibu bi rahmatina man nasha. ọlọ́run bá ní bá a ṣe máa ń ṣe àánú àwọ̀ ọlọ́run nìyẹn gbogbo ẹni tó bá wù ọlọ́run àákànjẹ́ ó já àmọ́ àánú ọlọ́run gbà wọ́n láti bí ẹrú ẹlẹ́wọ̀n táwọn fi tó dé ìwọ náà ronú sí tẹ́lẹ̀ bá yọ dáadáa kí ló ń sọkún sí fọkànbalẹ̀ fọkànbalẹ̀ bó ti wulẹ̀ kó le tó ìbẹ̀kó padà dé kódà yóò beat imagination rẹ nítorò ṣùgbọ́n ó kù síbi ká bọ́lọ̀ ń dúró Yusuf bọ́lọ̀ ń dúró ni o ìgbà tó ń bẹ nípò ẹrú ó bọ́lọ̀ ń dúró kó ṣe zináhùn ìgbádùn ní fún nígbà iná tó bá lè ṣe torí pé ọkọ ìyàwó ọ̀gá rẹ̀ yóò máa tọ́jú ẹ̀ ṣùgbọ́n Yusuf bọ́lọ̀ ń dúró bákan náà ó tún wọnú ẹ̀wọ̀n nínú ẹ̀wọ̀n náà ó tún ṣe wáàsí fún bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ọ̀bí ọ̀rọ̀ rẹ̀ padà wá jáde àsìkò tí nǹkan lè mọ́ lọ́ọ̀kọ̀ bẹ̀rẹ̀ ọlọ́yìn ìyẹn ni ó jẹ́ kí fatigu kó tètè dé ẹlòmíì hẹn ọlọ́run náà kò tó dáníyẹ pé mi kúkú jẹun láàárọ̀ mi jẹun lọ́sàn-án tí bá wá jalè lálẹ́ ọlọ́run náà rí àìrọ́ àsìkò ń gbẹ́ni ọ̀rẹ́ kó jalè rárá wá máa fi bẹ ọlọ́run pé ọlọ́run mo rí olè tí mo lè jà mi ò já o torí jẹ ebi ń pa mí ọlọ́run ìlú mi o mo rí jìbìtì tí mo lè lù mi ò lù o owó tọ́gà mi kó sí mi lọ́wọ́ bí mo bá yọ nọ́mbẹ̀ kó lé mọ́ o ebi ti ń pa mí ṣùgbọ́n mi fẹ́ yọ torí pé mo bẹ̀rù ọlọ́run ọlọ́run rọ̀ mí lọ́rọ̀ èyí ò máa ń ṣe àìṣe yìí ò mọ́ ní òjá kúrò ní òṣì náà gbogbo tẹ́lómi fi ń ga lé tó lè kó ń ga owó ọ̀gá rẹ̀ ló ń jì jìbìtì nínú ẹ wọ anabi Yusuf alayhi salatu bó ṣe le tó kò torí ẹ̀kọ́ nsọ́lọ́ ẹ wọ́n fi ọ̀rọ̀ rẹ̀ padà wá jáde. Ọlọ́run ní bá a ṣe ṣe fún Yusuf yìí náà. Nùsíbù bí rahmatina máa Báyìí ni a ṣe máa fi àánú àwọ̀ Ọlọ́run ṣe kò ń gẹ́ gbogbo àwọn tá a bá fẹ́ tí wọ́n dúró ti tọ́ lọ́hùn báàánú ọlọ́run ṣe máa ń ṣe pẹ̀ kí rẹ̀ kí wọ́n lẹ gbọ́ yẹn. wọlá nù di irun àjẹrọ mùsùlùmí. ọlọ́run ní ẹtún gbọ́kàn sí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ nire èmi ọlọ́run mi ì fi ẹ̀san rẹ̀ ráre o mi ní dùn ní ládàá rẹ o mi ní dùn lẹ́san rẹ̀ bó ti wulẹ̀ kó mọ gbogbo ẹni tó bá jẹ́ nire tó fi dáadáa bọ́ lọ́nù lò tó fi dáadáa bọ́ mọ́lá kejì lò ládàrí ò ní gbé níwájú ọlọ́run. wàlá ajẹ́rù láàkìrọ̀ ti kọ́ yìí. ọlọ́ni gbogbo èyí tá a wá sọ yẹn Yusuf dépò kò dépò ayé ló mọ o táyé nìyẹn o. Hmm. ẹbí pa ọ́ láyé ọ̀padà wàá dolówó gbogbo èyí náà ayé náà kì í sì ojúlówó orí lọ́dọ̀ lọ yẹn lórí. ebi lè pọ́ láyé kó pọ́ látàárọ̀ dalẹ́ dojú kó kú náà lórí ẹbí náà. ọlọ́run ò lọ́lọ́wọ́n bá fi ní bá ṣe wá sọ ọ̀hun náà wala ajrul akhirati khayr wala ajrul akhirati khayr ọlọ́wọ́n bá lẹ́ta ni mo bá san fún yín lálìkìyàmà pé kẹ́ ẹ wà àlìjẹ́nà ó ju gbogbo táyé lọ ìyẹn ló lóore jù kódà kó ṣe pé bí pọ́ látàárọ̀ yẹn dalẹ́ kó kú lérí obi bébí ẹ̀ bá ti pọ́ lálìjẹ́nà ó sọ tí o ṣùgbọ́n kò fi gbogbo ayé jẹun kébi ó pa ọ́ nínú náà ó ṣòfò ọlọ́run ọba ni wà láà ìdí nìyẹn tá a fi wa èyí tá a bá mú nínú ayé tọ́lọ̀ ń bá taari sí wa ká dúpẹ́ o bí ọba taari ẹ̀ sí wa kíláṣe bẹ́yẹn ṣe tọ́lọ́run kò ní kó rí o bọ́ǹkìrún déédéé kò ní kó rí o ibi lè máa pa sì gbúdọ̀ má kírun ó gbúdọ̀ àwọn èyí tọ́lọ́run wá taari sí wa ẹ̀já dúpẹ́ bí ọba fún wa kíláṣe mm-hmm. bó ṣe wá ṣe é fún wa náà ká fi wá àlìkìyàmọ̀ ni o ká má sọ pé my money my wealth la abada wọ̀pẹ́gì fi máa àti akọ̀láhùn dára lọ́kàn. gbogbo èyí tọ́lọ̀ ń taari tẹ́mi àti ẹyẹ ọ̀run ni ká fi wá bí bá ti ń wọlé ká máa ti fi ta bí bá ti ń wọlé ká fi máa ra àlìjẹ́nà. ọlọ́run ọba ni wọ́n la ájú ìmọ̀ tó nínà àlìjẹ́nà ni kò fi máa wá májì ó sún ọ májì ọ̀rẹ́ ọ kódà ká máa sọ ọmọ pé tẹ́ẹ̀ ní sinmi ni pé àlìjẹ́nà ní sinmi wàlá ájírù àkírọ̀ ẹ̀sán alìkìyàmọ̀ yẹn gangan ọlọ́ni yẹn ló mọ̀ lóore ju gbogbo tayé lọ nílẹ̀dì iná mẹ́nu èyí ò odò àwọn tó bá bẹ̀rù ọlọ́run nìkan là máa fi ẹ̀sán wọn pamọ́ fún wọn ní àlùjánnà á ṣe tayé fún wọn á tún fún wọn nígbà àlùjánnà á sì lè mọ́ fún wọn ní tayé kábà wọn fi sínú àlìjẹ́nnà. wọ́n kàánú yà sọ́kù. ni yóò máa bẹ fún gbogbo àwọn tí wọ́n bá pààyàn ọlọ́run tí wọ́n rí ẹ̀ṣẹ̀ sá. bá a ti ṣe fún wọn nìyẹn wọn ò ní ṣẹ̀ṣẹ̀ lóbodà kíá. abẹ́ Allah subhanahu wa ibi tá a bá dé yìí ọlọ́run mẹ́jà pòfò láyé. tó bá dàlùkìyàmọ̀ náà ọlọ́run mọ́ṣẹ́ wálẹ̀ ní òfò ń náà. fún wa ní ìta bùkátà sí láyé táàfin ríṣẹ́ àlìkìyàmọ̀ wá ṣe anábì àmọ́ ọbẹ̀ lọ bẹ́ẹ̀ anábì ó ní Allahumma atini mina dunya ma takini bihi fitnata anábì ó ní ọlọ́ ntí mo nídìí nílé ayé ntí àwọn tí wọ́n rò pa wọ́n láyé tí wọ́n fi ní rí mi fín ọlọ́run ṣe fún mi. ما تكيني به فتنة وتبنيني به عن an rọ̀ mí lọ́rọ̀ tí mi fi ní máa wò wé enikan gun mọ́tò kan kan fún mi mi fi n'i wọ̀dẹ̀. gbèsè bá mi náà yóò ma bá bàbá wa lana ìjọ tún bá lé ní a ti wa láti fi rálì jẹ́ náà abẹ́lọ́n pẹ̀lú àdúrà náà kọ́lọ́n ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa. àwọn nǹkan tá a bùkátà sí láyé tá a fi lè rí tọ́lọ́run ṣe bó ti tó àti bó ṣe yẹ ọlọ́run kó rẹ̀ sí wa. kó wa fi ṣe irinṣẹ́ àlùjànnà. wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in. والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا تفسير وادو نبتي أبالي أنا لبا ìbéèrè abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó má ṣe fún wa ní àgbọ́yọ̀rọ̀ rẹ̀ tó bá di ọ̀la insha Allah a máa tẹ̀síwájú rahmatullahi arhamar rahimin. ọ̀rọ̀ mọ́sídìí wa fi eléyìí tí à ń gbà ẹ má jẹ́ kí a gbàgbé ìnáwó sí ojú ọ̀nà ọlọ́run pàápàá jùlọ kíkọ́ mọ́sálásí iṣẹ́ olóore tí ó tóbi ni tí ládàá rẹ̀ tẹ́mi rẹ̀ gùn ju ẹ̀mí àwọn lọ. a ti sọ account number wa Darussunnah Islam Foundation Mosque GT Bank zero five one nine nine three four four five nine zero five one nine nine three four four five nine GT Bank ọlọ́run kí yóò bọ̀ wá láṣìírí rahmatu ya rahman rahim. Ah, wọ́n fún mi ní làbárí kan nísìn ṣùgbọ́n àsìkò sínú inú sáré ni ò ti bá. ṣùgbọ́n bàtí ń jẹ sàárì lọ́wọ́ òǹgò lè pé àsìkò sínú yẹn inú sàárì ní òsì sọ kó wa kàtà jáde láyé báyìí nírọ̀lẹ́ ẹni tí wọ́n ọkọ wọn máa ń jókòó ní níbí náà máa ń jókòó ní níbí àwọn náà ní náà ìyàwó wọn láyé nírọ̀lẹ́ èmi ò gbọ́ bí mo ṣe ń gbọ́ ní ìsìn náà ni abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́n kó bá foríjì wọn kọ́lọ́n kó bá yọ́nú sí wọn kí ó wo alibarika ní Ramadan kọ́lọ́n kó bá foríjì wọn gbogbo ibi tí wọ́n bá kù sí kọ́lọ́n bá kó bá ṣàtúnṣe kó bá foríjì wọn kí ọlọ́n kó wọlé àti tóbi rẹ̀ gbogbo òkú mùsùlùmí àtàwọn táàmà àtàwọn táàmà tí wọ́n tán lórí ìjọkọ̀ọ́sọ ọlọ́run ọlọ́run bá foríjì wọn o. bá a yọ́nú sí wọn nínú àwọn tí wọ́n bí àwọn tí wọ́n bí wa nínú àwọn tí wọ́n bí wa nínú àwọn àfa wa nínú àwọn àfa àfa àfa wa nínú àwọn ẹ̀gbọ́n wa nínú àwọn àbúrò wa tí wọ́n ti ṣáájú síwájú ọlọ́run. ọlọ́run kò bá foríjì wọn ọlọ́run bá yọ́nú sí wọn. àwọn aláàjì wa Ismail ọ̀wẹ́ nàná. ọlọ́run bá mú wọn dúró ọlọ́run bá mú wọn dúró ikú ìyàwó nítorí lágbára lára ọkùnrin bí ikú ọkọ ti lágbára lára obìnrin bẹ́ẹ̀ náà ni ikú ìyàwó ó lágbára lára ọkùnrin kódà a máa fẹ́ sọ ọkùnrin dìdàkudà tòkè ọmọ ronú pé ta ni ó tún bá òun rẹ́ bí ẹni táwọn sojọ wà tipẹ́tipẹ́ tó ọlọ́kọ̀ bá mú wọn dúró ọlọ́kọ̀ bá mú wọn dúró kó bá fi sínú mizanu hasanati wa àwa tá a ṣẹ́kù náà ọlọ́run kó ṣàánú wa ọlọ́run jẹ́ aláṣepọ̀ ẹ̀ dáadáa o jẹ́ ká ní àṣepọ̀ ẹ̀ dáadáa lérí lẹ̀ gbogbo tó bá mú wa sọ́dọ̀ náà ọlọ́run jẹ́ ká ta lórí dáadáa jẹ́ ká ta lórí dáadáa ṣé èyàn jáde láyé nínú oṣù Ramadan pàápàá jùlọ ní ọjọ́ mẹ́wàá kan tó tún jẹ́ ọjọ́ ìjùmọ̀ nínú àmì husnul khatima àtúbọ̀tán tó dáa abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run kó pè bẹ́ẹ̀ fún ọmọ ìyá tó ń jáde láyé o àwa abẹ́ ọlọ́run gbogbo àtàwọn náà bá jáde láyé ọlọ́run jẹ́ ká tán lórí dáadáa jẹ́ ká ní àtúbọ̀tán dáadáa jẹ́ ká tán lórí ìbẹ̀rù ọlọ́run rahmatu ya rahman rahim wa sallallahu ala muhammad wa sallallahu alayhi wa sallam